kẹwàá nínú suratul Baqara ọlọ́run bá wa wọ́n ṣàlẹ̀ fún wa nípa ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí yìí èyí tó ṣe wípé. ó ṣeé ṣe kọ́ wáyé. lẹ́yìn méjì àkọ́kọ́ ìtọ́nà àwọn àtìlẹ́tọ̀ fún yẹn. قال فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره تكون بابا يوري ما يجي تقوي تقوني كيف لك دام obìnrin yìí ó ti dè wọ̀ fún yàn. فلا تحل له نفي الحل تحقيق الحرمة نفي الحل تحقيق للحرم ما زمان كنت wọ́n fi ẹsẹ̀ dé wọ̀ rẹ̀ tí o bá fi lè kọ ìyàwó rẹ ní kíkọ kẹta obìnrin yóò tọ́ sí ọmọ fìdí wọ̀ fún ọ ní fífẹ́ títí tí ó fi fi ọ̀pọ̀ ní ìtọ́yàtọ̀ sí wọ̀. eléyìí tó túmọ̀ sí wípé ọlọ́run bá fún ọ ní chance ẹ̀mẹ́ta. tẹ tabatubatu kò fi kpòórá mọ́ lọ́wọ́ kò sí àyè fún ọmọ ní àrò obìnrin yìí lọ́tẹ̀ yìí títí tí ó fi lọ́kọ mi. obìnrin dé wọ̀ hatta tankiha zawjan ghayra títí tí ó fi lọ́kọ mi wọn lọkọ mi wọn so igi sísọ tí wọn so igi òtí tó lódodo ti lọkọ táǹkì ha torí ànìkáàtò ó máa ń wá bìmọ̀ọ́nà làákùd wà bìmọ̀ọ́nà lọ́fà ó máa ń wá pẹ̀lú tùmọ̀ sísọ igi ó sì máa ń wá pẹ̀lú tùmọ̀ bíbóbìnrin lò pọ̀ ṣùgbọ́n níbí síso igi lásán kò tó ìpè gbàdó ọ̀fẹ́ yàwó ni ọkọ̀ lẹ́nu kọ́ mẹ́ta ẹlòmíràn wọn afẹ́ nígbà tó fẹ́ tí wọ́n so igi fúnra wọn títí wọ́n kọ́ lẹ̀ lẹ́yìn rẹ̀ kó tó di pé yàwó yẹn wọlé tó lè sọ́dẹ̀ tọ́ fún ọkọ rẹ̀ àkọ́kọ́ tí wọ́n tún fẹ́ padà wọn ní kò tó hatta yata'aha zawjun akhar fi nikahin sahih títí tí ọkọ míì tí ó fi bá lò pọ̀ látàrí yìgì tó dáa tí wọ́n sọ yìgì ní yìgì tó dáa láàrin tí ọkùnrin míì tó bá wá bá lò pọ̀ lẹ́yìn tí wọ́n ti kọ́ ní kíkọ́ mẹ́ta ọba àlòpọ̀ bí ghairi nikah láì sí igi wọ́n ti kọ́ ọ́lẹ̀ kíkọ́ mẹ́ta ọ́ wà lọ sí ìsìn náà kò lè sọ́dẹ̀ tó fún ọkọ rẹ̀ àkọ́kọ́ kíkọ́ fẹ́ ìwọ́n ti kọ́ ní kíkọ́ mẹ́ta ẹnìkan wọn bá lò níbàálòpọ̀ tó ní sùjú nínú kò lè sọ́dẹ̀ tó fún ọkọ bí kọjá pé ìgbà tí wọ́n kọ́ ọ lẹ̀ wọ́n á wá ẹnìkan lọ lé wọn wọ́n á lọ sùn lórí ibùsùn obìnrin tìǹ pàtọ́kọ tiẹ̀ dé ọ̀rọ̀lù lérò pé àwùjọ nù rọ́lù eléyìí kò ní sọ́dẹ̀tọ̀ fún ọ̀tọ̀ kọ́ ọ lẹ̀ lákòókò nítorí bíbá lò tí wọ́n bá lò yẹn yìí ṣe ìbálòpọ̀ tí yìí ọgbọ́dọ̀ jẹ́ pé obìnrin yẹn tí wọ́n kọ́ lẹ́yìn ọlọ́kọ míì lẹ́yìn tó ti wá lọ́kọ míì tó so ìgbì fún wa ọkọ míì wọn kọ́ lẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí wọ́n ti ní ìbálòpọ̀. tó bá wá jẹ́ pé obìnrin yẹn. ọkpara dị kèfèrí gbàtó dị kèfèrí ogun asẹlẹ̀ gbàtó ogun ṣẹlẹ̀ ọba àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ jáde lójú ogun àwọn mùsùlùmí àwọn yẹn àwọn obìnrin wọn lẹ́rú òun náà sínú àwọn obìnrin wọn kó gbàtó kó yẹn fáwọn pin jagunjagun ẹni tí wọn á pin fún wa bá lò wọn wá padà di mùsùlùmí lẹ́yìn ọ̀rẹ́ yìí padà ṣé ìwọ lè fẹ́ padà kíkẹ tọ ṣé wọn sá ti bá lò á pèsè ọwọ́ bí bá lò yọọ jẹ kó wọn fẹ́ wọn sọ èyí nítorí mílíkù lèmi pèsè èyí obìnrin tí yẹn ń kápá lórí rẹ̀ látàrí kí wọ́n mú lẹ́rù fún èso yìí. torí pọ̀ orúkọ ẹni tí ń bá lò yẹn kì í sọ̀kọ àmọ́ lọ́n ti lẹ́sọ̀ pé bá lò. ọlọ́kọ lẹ́yìn tí wọ́n ti kọ́ lẹ́yìn kíkọ́ mẹ́ta ṣùgbọ́n kọ̀ wọlé ọkọ̀ tó ò tí ì mú wọlé. wọ́n sì bì nítorí ìyàwó wa páàkì wa kò tí ì páàkì wa ọkọ̀ ń bá ló ń kọ́lẹ̀ ìwọ́ bá lọ fẹ́ padà sí bọ́lọ̀ ní fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayrahu kọ̀tọ́kì títí tí ó fi di pé ọlọ́kọ̀ mi ó sì lọ́kọ̀ mi kọ́lọ̀ ọlọ́kọ̀ mi ṣùgbọ́n kọ́ mi ò subhanallah. أقاطع مع المصري سعيد بن المسيب رحمه الله تعالى تجر صننا صننا علماء تابعين قال صيبي في ọkọ mi ìgbà ti fẹ ọwọ fún so igi fún wa ní igi tó láì jẹ́ kó wọlé dípò kí wọ́n ní ìbálòpọ̀ eléyìí ti tó sọ́dẹ̀ tọkọkọ rẹ̀ àkọ́kọ́ wọ́n ní Sa'id ibn al-Musayyib ọ̀sọ̀ ṣùgbọ́n wọ́n ní fèsìhàdì ìsìbẹ́ẹ̀dì yìí àbí nìsìbẹ́ẹ̀dì yìí ilé yìí náà wọ̀. tí ó fi fẹsẹ̀ rin lẹ̀ kpọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Sa'id ibn Musayyib wọ́n ní nǹkan tí ń fẹ́ wà lọ́gbà nínú àwọn olùmọ̀ọ́nì Sa'id ibn Musayyib àgbà nínú àwọn olùmọ̀ tó tóbi jù nínú àwọn tabi'in ní Madina ní Sa'id ibn Musayyib kò sì bá làkàtà ìmúká kúrò rẹ̀ kó sì ní màtò yẹ wà sàkóso ṣùgbọ́n owó bá ti wò kọjẹ́ alimam ibn abdulbar rahimahullah ta'ala àwọn náà dọ̀rọ̀ yìí ti sọ́dọ̀ sa'id ibn musayyib nínú síra àwọn al-istiqrar níbi tí wọ́n ti ń ṣe àlàyé tó wà nínú muwaffa ní fiqh nínú síra yẹn ni bàbá ti ṣe àlàyé pé sa'id ibn musayyib wọ́n sọ bẹ́ẹ̀. ó wá nínú hadith lóríṣiríṣi ọ̀nà níbi tí ó pé nínú àwọn hadith yìí ọ̀nà ni hadith tí Imam Muslim gbà wá àwọn mìíràn tó gbà wá jùmọ̀ ọ̀nà tó pọ̀lọpọ̀ tó gbà wá ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n alhamdulillah ọwọ́ nù sọ̀hìn Imam Muslim rahimahullah ta'ala gbàmátìrà mi láti ọ̀dọ̀ ìyá ńlá wa Aisha. ولا بقوا مسلما أن رسول الله صلى الله عليه وسلم سئل عن المرأة يتزوجها الرجل يطلقها وبي النبي محمد صلى الله عليه وسلم ليري nípa obìnrin kan في ọkùnrin kan fẹ́ tọkùnrin yìí wá kọ́ ọ lẹ̀ kan ti lẹ̀ ọ wá kọ́ فتتزوج رجلا آخر تيو بني وا تكبات بيل لقمي فيطلقها قبل أن يدخل بها كي أفكي ديان قولي سواجو كتو وليه àti ẹni tó ka ti kọ́kọ́ alákọ̀ọ́kọ́ ti kọ́ lẹ́yìn kíkọ́ mẹ́ta ọwọ́ àlọ́ lọ́kọ̀ mi nítorí pé ẹ̀tọ́ obìnrin lẹ́yìn tí ọkọ bá kọ̀ sílẹ̀ àbí tọkọ rẹ̀ bá kú onáà ní kọ́kọ́ lọ́kọ̀ mi àbí kó sì má lọ́kọ̀ mi òun lọ́mọ tó bá wù láti má lọ́kọ mi kó tó gẹ́ bá ń tọ́ ọlọ́mọ tó bá sì kún òun lè máa dá gbé bẹ́ẹ̀ òun fẹ́ lọ́kọ mi kọ́nà òfin lọ́kọ mi ọkọ àkọ́kọ́ ti kọ́ ọ́ lẹ́yìn kíkọ́ mẹ́ta ọwọ́ àtìtorí rẹ̀ lọ lọ́kọ mi ọkọ mi sọ wá níyẹn wá kọ́ ọ lẹ̀ òun náà kọ́ ọ lẹ̀ síwájú kó tó wọlé. Si wọ́n ti so ìdí kí wọ́n ló dé ọba tó kọ́ ọ́lẹ̀ síwájú kóbìnrin yóò tó wọlé àtẹ̀hìlú lè zawúdí aláwọ́lù tí ọwọ́ igi náà so láì jẹ́ kóbìnrin tí ìwọlé yẹn lè sọ obìnrin yìí dẹ̀tọ́ kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ kó òun tún fẹ́ tọ́lọ́ ti sọ pé sọ́mà ti kọ obìnrin lẹ́lẹ́mẹ̀ta kò tọ́ sí ọkọ àkọ́kọ́ yẹn mọ́ kó di kó ní ọkọ mi eléyìí sì ti lọ́kọ mi ṣé yìgì tí wọ́n so ń lásán tó láti fi sọ́bẹ̀ tọkọkọ rẹ̀ àkọ́kọ́ àbí báwo wọ́n bí anabi sallallahu alaihi wasallam lẹ́yìn anabi sì dáhùn sallallahu alaihi wasallam wọn ni láà hatta yaluqa usaylataha rárá o títí kò ní tọ́ fún ọkọ àkọ́kọ́ síwájú kó tó di gbé ọkọ kejì tọ́ oyin rẹ̀ wò subhanallah eléyìí tó túmọ̀ sí wípé ẹ máa kọ obìnrin lẹ̀ ní kíkọ mẹ́ta ẹ máa kọ obìnrin sílẹ̀ kíkọ mẹ́ta kíkọ ọlẹ̀ tó sì lọ lọ́kọ̀ míì kò tó ìgì tí wọ́n bá tó tí wọ́n bá so kò tó láti sọ́dẹ̀ tó fún ọkọ rẹ̀ àkọ́kọ́ síwájú kó tó di pé ọkọ kejì yẹn tó ń rẹ̀ o. nínú àwọn rìwáyà mi hatta yazuqa usaylataha wa tazuqa usaylatahu títí tí ó fi tọ́ oyin obìnrin yẹn wò tóbìnrin náà tọ́ oyin tiẹ̀ náà wò. àdéhìí walhamdulillah alimami Bukhari rahimahullah ta'ala àwọn náà tún gbà wá. eré ìfihàn wa nígbà gbogbo obìnrin tó máa pọ̀ sílẹ̀ ní kíkọ̀ mẹ́ta ọwọ́ ọwọ́ kó lọ́kọ̀ mí kò sí tò láti sọ́dẹ̀ tọ́kọ rẹ̀ àkọ́kọ́ tọ́kọ àkọ́kọ́ bá fẹ́ fẹ́ padà síwájú kótó di ipò àti ọkọ̀ kejì yẹn jọ ní àjọṣepọ̀. ìwà tó ṣe é pé ọwọ́ gbọ́njọ ní àjọṣepọ̀ náà ni wọ́n ń pọ̀ ọ́lẹ̀

òun ọ̀fẹ́ nìkan fẹ́ nítorí kí wọ́n lè sọ́dẹ̀ tọ́ fún un òun ọ̀fẹ́ nítorí ẹnìkan tó ti di èèwọ̀ fún torí kí fífẹ́ tòun ó lè bá sọ́dẹ̀ tọ́ kọ́kọ́ rẹ̀ àárọ̀ àárọ̀ nígbà tí èsì pé náà gbádùn ìgbèjà play game game báwo wọ́n fẹ́ obìnrin so lẹ́yìn náà ó wù wọ́n ló fẹ́ bàtó wù ọ́ tó fẹ́ òun ní kọ́ lẹ́ńtorí kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ lè bá rí fẹ́ lọ́rọ̀ kọ́ ìyàwó tiẹ̀ ni. torí di eléyìí eléyìí fi hàn wá wípé àti kí àwọn tí wọ́n ń fẹ́ ìyàwó tó ń kọ́ ìyàwó tó mójútó òfin ọlọ́run bá wa. Aisha ọlọ́run bá pé ẹnu sí wọn wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ kan wá wọ́n ní ìyàwó rẹ̀ bá alukórọ́wì ọ̀wọ́lé nígbà tẹ́mi àti Abubakar àti anabi ọ̀tá wà lọ́dọ̀ anabi wa Muhammad èmi àti Abubakar bàbá mi Aisha ló ń sọ bẹ́ẹ̀ àwa lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ bá. ọmọ sọ yìí pé ẹnna rìbá àtẹtọ lọkọniyẹlbẹta rìbá àti kọmí lakọpin kíkọtọkọ mi ti pé mẹ́ta báyìí wà ẹnna abdulrahmana wà ẹnna abdulrahmani ibn zubairi tazawadan ṣùgbọ́n abdulrahman ọmọ zubairi ọ̀fẹ́ mi ẹ̀yìn rìbá. وإنما عنده مثل الهدبة وأخذت هدبة من جلبابها obìnrin yẹn ní ntúni tí ń fi ń sọkọ fáwọn obìnrin ojú gbóǹkan báyìí lọ yẹn ní kí n fi ń sàpèjúwe abẹ ọkọ tuntun tó fẹ́ pé kódà bíi ọkọ tó ń kọkọ ni tọ ṣé alọkọ alọkọ ẹ tó bá kọ mi lẹ màá fẹ́ lómi tó bá ṣe kínní ọ mẹ lómi tó lọ bá pa tó eléyìí ó ní ohun àkọ́kọ́ rìbá ọkọ ńlẹ òun wá Abdulrahman ibn Zubair Abdulrahman ibn Zubair tó fẹ́ òun yìí léèfì rẹ̀ tó rí ó ní pé. abere rẹ̀ tí sọkọ́ fóbìn kò ju gbóǹkà lọ ọwọ́ amú aṣọ rẹ̀ ó tún fi ṣàpèjúwe pé kò ju kínkínní báyìí lọ. Khalid bin Sa'id òun wà lẹ́nu ọ̀nà wọn yọ̀ǹda kọ́kọ́ wọlé nígbà tóbìnrin yẹn ń sùn ọ̀kan náà tàbí ọ wà níbi ẹnu Khalid ibn Sa'id wa ni ya Aba Bakr ala tanha hadhihi amma tajharu bihi bayna yaday rasulillah sallallahu alayhi wa sallam. ìwà Abubakar tó ní pa obìnrin lẹ́nu máa nípa tí ń sọ níwájú ànábì wọ́n ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń sọ níwájú ànábì báyìí. subhanallah Khalid ibn Sa'id ni wà Abubakar náà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tóbi ní ti ń sọ̀sọ̀kú sọ wájú ànábì ẹ̀ lè pa lẹ́nu máa. فما زاد رسول الله صلى الله عليه وسلم على التبسم النبي وسلم كان يتوقع غير مسألة سبحان الله وفي شريعة ده tẹ̀sí gbẹ́ni tó wá fẹjọ́ sùn torí tẹ́ ẹ bá gbọ́ yìí kẹ́ ẹ máa ń tẹ́ ń dùn ẹ ní dájọ́ tó dáa ó sì ṣèṣì kẹta kò sí tí ọ̀pọ̀ torí di eléyìí bí èèyàn kan máa gbẹ́jọ́ wá ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ agbọ̀ràndùn agbọ̀ràndùn náà ní máa da nǹkan rú rà síwájú sèkù náà ló ti sọ báyẹn ẹ ti sòrò sóye ẹ ti kó sọ tẹnu ẹ anabi sallallahu alaihi wasallam ẹgbẹ́ ọdún tóbìnrin yẹn sọ anabi òní kó panu mọ́ ẹnìkan wà lára ń ta lẹ́nu ọ̀nà tí mọ̀jọ́ wọlé òun bẹ lóde o àmọ́ ń fi ti pọ́ǹtì lọ pé á. Abubakar ẹ̀yin náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ní a ah, ọ̀yẹ́rọ pálẹ̀ ni mo. subhanallah anabi ọ̀sùnlá ìṣẹ̀lẹ̀ àwọn òṣèlú kankan ti kọ́kà lọ́kàn rẹ̀ rìn musẹ̀ lọ. a anabi anabi wa anabi anabi kẹ́ni. wọ́n sọ pé tó ń tì ń sọ burú ẹni tí ara ń ta ọ̀yẹ̀ká ara wọn kan bẹ́ẹ̀ nù jọ náà ìgbẹ́gbẹ́ ara wọn máa ta wọn pé a ah, kí ló ń sọ yẹn àmẹ́ǹtẹ̀ dọ́gà ẹ̀ ní pé panama ń bẹ̀ ọ́ àbọ̀kárì ẹ̀sà ti máa wò ó. sóye ẹni tí ó ti sọ̀rọ̀ yìí náà ẹ mọ̀ pé àwọ̀ ṣe tutù báyìí ẹ̀ àwọn kan gbọ́dọ̀ wà nù bẹ̀ fún tutù àwọn kan fún gbóná. ẹ̀yin lẹ́mọ̀ á mọ bẹ́ẹ̀ sì máa rẹ́ǹjì ẹ̀ àmẹ́ǹtẹ̀ bá ti gbogbo wọn sábà tutù pọ̀ ní da gbogbo wọn bá gbóná nǹkan ọmọ ẹ̀dá rẹ̀ eléyìí ẹ̀jẹ̀ pọ̀ tó wà ń bẹ̀ torí ẹ̀ gbogbo ti ń ṣẹlẹ̀ wájú ànábì tó ń torí de eléyìí báyìí tánàbí bá rí bí ẹni no ń ké lẹ́nu ọ̀nà sẹ́wọ̀n gómìnà ọ̀jọ̀gbá jadi. tó jáde sá hẹ́n títí ànábì sọlá àṣẹlá máa ń ṣe rí bí Abubakar sani ẹlòmíràn wàá sọ èdè jù bẹ́ẹ̀ lọ àmọ́ wọ́n rí rẹ́rìn mú sẹ́tà nàbí ẹ̀rín mú kẹ́ńgbà mi ìbáwí ni o hmm, ẹ̀rín pa mí kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> so ànábì sọlá àṣẹlá ọ̀rẹ́ rìn mú sẹ́yìn. وقال رسول الله صلى الله عليه وسلم آه رسول الله صلى الله عليه وسلم كأنك تريدين أن ترجعي إلى رفاع ọ̀rọ̀ rẹ jọ bí ẹni kọ́ fẹ́ padà sọ́dọ̀ rìbá ọkọ̀ àkọ́kọ́ nítorí pé pé eléyìí ọ̀tẹ̀ ọlọ́run èyí tẹ ọlọ́run sẹ́wọ̀n kíkọ̀ sọ́jáde àmọ́ làákà ìgbọ́dọ̀ máa ń sẹ́fẹ́ ń tẹ́ máa ń bilé ìrọ̀rùn kọ́ gbọ́dọ̀ dundun ànábì wa a ọlọ́run bá ní kí ọpọlọ rẹ̀ pé pọ̀ pẹ̀sẹ̀ ní ìdí fún gbogbo ní sọ̀rọ̀ fún ọbẹ̀ hàn nígbà tó wá wípé wí kí ló wá kẹ́kẹ́ ti báyìí à kí ló kẹ́kẹ́ ti báyìí ó ti sọ. ànábì ní ọ̀rọ̀ rẹ̀ jọ bí ẹni kó fẹ́ padà sọ́dọ̀ ọkọ rẹ̀ àárọ̀ kò nídìí kọ́ dáhùn o òtítọ́ torí lè so alóńtàkìrìrì ni wọ́n ń pè é. ọbẹ̀ padà sọ́dọ̀ ọkọ̀ arọ àbí ìtumọ̀ rẹ̀ nù ntọ́ bẹ́ẹ̀nu rẹ̀ náà nù kò ní ti kọ́sísẹ̀ pé nta àmàpọ̀ wí náà nù kó sì sọ àá pé àáfin arúgbó ọwá. so anabi sọlá sọlá wọn àtẹ bírèkì ni láà dọ́dọ̀ ọkọ̀ mọ́ hàtà kì í ọ̀sẹ̀ ìlẹ̀jẹ̀ ويذوق عسيلتك onípadà sọ́dọ̀ ọkọ àrò títí tọkọ kejì yóò fi tọ oyin rẹ wò tí wọn náà fi tọ tiẹ̀ wò ọ̀pá yìí tẹ́lẹ̀ ìfihàn wa pé ẹni tó bá kọ ìyàwó rẹ lẹlẹ mẹ́ta ó gbé débẹ̀ ìwọ tó o fẹ́ wọn bọ ọwọ ẹkẹ ìyàwó rẹ wọn á dìgbọn ìdí rẹ sọ pé àtẹjù rẹ ló débẹ̀ sá ìgbà tí wọ́n ń kìlọ̀ fún ọ pé bàbá mẹ́yà láti jù ó lá láti gbòòrò lọ́ọ̀jẹ̀ tòtọ́ bá fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ níjọ́ sẹ̀lẹ̀ òfin yìí ọlọ́run bá rí nínú àwọn ìdáhùn olùmọ̀sálàyé pé bóyá níbẹ̀nu tọ́lọ̀ fi yé wa nípa tí ìṣe ọgbọ́n tó dópin tó wà ń bẹ̀ níbi tó kú èèyàn pátá lópin ìgbà tí ò bá jẹ́ fáà ṣe lọ́kàn rẹ̀ ní máa lókàn tí máa jẹ̀ sí ìyàwó rẹ̀ tó fi fẹ́ràn ìyàwó rẹ̀ tó fi protect ẹ̀ tó fi nífẹ̀ẹ́ kódà tó fi lórí àwọn ẹjọ́ gbádùn dáadáa òun ò ní fẹ́ kápẹ́ wọn rí tan ìyàwó òun tẹ̀mọ̀ pé tan lọ́n lọ́n sá ẹ̀hìn torí gbogbo pọ́npọ́dọ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n lè máa rí orúnkún rẹ̀ wọ́n lè rí sá ètò sì gbà pé kí wọ́n rọ́mú rẹ̀ kò ní í gbà fún oríkun rẹ̀ ètò sì gbà fún oríkun rẹ̀ kò ní í gbà fún oríkan rẹ̀. bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ náà gbogbo bára rẹ̀ ọba ṣe yá tó torí rẹ̀ ọ̀bẹ pé tó yóò níbi kan tó náà ń protect pé ah, ibi orí ah, ètò sílẹ̀ lọ́jà tó dáa ni ọ̀pẹ̀ kọ́mọ́kọ́jọ́ ọmọ àbí òmùrú. so oníkálukú ó ní àwọn level tí owó tiẹ̀ dé so wá sí ẹnìkan tí ó níyàwó yóò àjẹkí gbogbo ara ìyàwó rẹ̀ náà nínú ẹ̀ máa orí mi ò pé ọlọ́run bá wá sòfin ntí wọ nìkan ni tó fẹ́ kẹ́nìkan ọbọ̀ ṣí ààrẹ tó ti dé wọ kẹ́nìkan ọbọ̀ ṣí ààrẹ bóòlù tí wàá fọ ara rẹ̀ sọnù tí ó fi wá di dájà tẹ́ràn ọlọ́run pàkíyèsí wa lọ síbi pé ká di àwọn obìnrin wa mú gidigidi rẹ̀ má ti ṣe bọ̀yọ̀bọ̀yọ̀ kọ́ mọ́ bọ́ ọmọ lọ́wọ́ torí tó bá bọ́ ọmọ náà yín náà ẹ̀rọ wò náà ni ìyàwó rẹ̀ yẹn o ti kọ́ lẹ̀lẹ́ ní tó ti wá lọ tó ti wá lọ kọ́ mi dákun ṣé yóò dùn mọ́ ọ láti tuntun fẹ́ padà náà á kú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ onífẹ́ gbà mọ́ fóònù yà lọ fẹ́ lómi tó ọlọ́run bá ń pàṣẹ èsì ń pàkíyèsí wa kásàkíyèsí àgbọn abẹ yẹn tọ. ọlọ́kan ọ̀jọ̀ kan àdéhìí ló wá nínú eléyìí nítorí ni pé níta fẹ́ fàyọ̀ ń ni pé ọkọ kejì ọ̀gbọ́dọ̀ fẹ́ ìyàwó yìí jẹ́ pé wúwú ni ó jọ ọ̀fẹ́ tó bá tẹlẹ̀ pé ìyàwó tẹ kọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nù nígbà tẹ kọ́ lẹ̀ tẹ òkúta bá ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni pé ọ̀rẹ́ ni fóun ọ̀fẹ́ ọ̀nà pípọ̀ ọ̀parí náà ọ̀parí kò sínú pé ẹ́ ah, nígbà tí wọ́n ti kọ́ tó ti pé mẹ́ta àánú rẹ̀ ń sì wá ń ṣe mí ẹ tá a wá tún lè padà àánú òkè sáyẹ kó dìgbà tó bá lọkọ mi tó bá wá darí ọgbọ́dọ̀ jẹ́ pé wúwù ló wù ọ́ tó fi fẹ́ èrò rẹ tó sì fi fẹ́ ni pé ẹjọ máa bẹ láéláé gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìpìlẹ̀ ń tàǹtì torí rẹ lóbìn náà nù. bákan náà agbá kan náà lùmọ̀ bí imaamu malik rahimahullah wọ́n ní tí ọkọ kejì ń gan lẹ́yìn tó ti fẹ́ tán ìgbà tí ọba bá lò pọ̀ kátẹ kọ́kọ́ lẹ́yìn rẹ̀ irú bíbá lò pọ̀ tí ọba lò pọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé àkókò tó yẹ kọba lò lò kọ́mọ́jẹ́ pé ńgbà tí ń sìn kún lò pé kò sì gbọ́dọ̀ bá lò lásìkò tá à ń gbá àwẹ̀ Ramadan lọ́sàn tó bá gbé rubí bá lò lọ́sẹ̀lẹ̀ ah, kò sí kò sí tọ́ kankan o. bákan náà kò bá lò lásìkò tó fi nìyẹn ṣe wa lọ́n lásìkò tó ń ṣe ẹ̀sìn káàpù ó sì gbọ́dọ̀ bá lò lásìkò tí obìnrin yẹn tó wà nínú igbógbé ihram kó fẹ́ ṣe hajj tàbí umrah ìwọ ní kó báyàwó rẹ̀ lò pọ̀npá nígbà tó jẹ́ pé ó ti gbé ihram bákan náà ó gbọ́dọ̀ bá lò pọ̀ nígbà tí ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀. o ti gbọdọ bá lò pọ̀ ńgbà tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n gbàwẹ̀ wọ́n ń gbàwẹ̀ Ramadan lápèjúwe ìyàwó rẹ̀ gbàwẹ̀ wọ́n gbọ́dọ̀ bá lò ó ti gbọ́dọ̀ bá lò tó bá yẹ pé wọ́n gan náà lọ wà nínú kó ti gbé ihram òun ò gbé ihram wọ́n bá lò gbogbo orúgbà yìí lọ bá lò kò lè sọ́dẹ̀ kò lè sọ di ẹ̀tọ́ fún ọkọ rẹ̀ àkọ́kọ́. torí di ẹlẹ́yìn ilé ìfihàn wa wípé ọ̀ọ́dọ̀ ní jẹ́tọ̀ fún ọkọ rẹ̀ àkọ́kọ́ títí tí ọkọ àkọ́kọ́ ọkọ kejì ó fi tọ́ oyin rẹ̀ wò tí èkejì náà sì tọ́ ọ oyin ọkọ yẹn o. Ntí ó wá wá nù adé nígbà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam wọn tó sọ pé ala inna al-uzayla al-jima' pípé tá a gbà lérò pẹ̀lú oyin yìí òní ìbálòpọ̀ ẹni pé títí tó ń fi ní ìbálòpọ̀. ṣùgbọ́n tí ẹnì kejì bá ń fẹ́ ìyàwó pẹ̀lú àníyàn kó fẹ́ sọ́dẹ̀ tọ́gbọ́ ọkọ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bí ti máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ mi yọ fẹ́ ọkọ ìyàwó rẹ̀ lẹ́mẹ̀ta yọ àlọ́ bọ́ rẹ̀ rẹ̀ kan kí o bùn lówó pé kọ́ bùn fẹ́ kọ́ fẹ́ fúnra rẹ̀ kọ́ so yìí sòtún láti so yìí kọ́ akọ́ lẹ̀ tó dàtọ̀ wọ́n fẹ́ padà àti sọ ní ìsìn pé ọwọ́ fífẹ́ ti so ìdìbò tó láti sọ fóbìnrin yẹn ti lọ́kọ mi ó dìgbà tọkọ mi yẹn bá ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ tọ̀ bákan náà àwọn ẹlòmíràn lọ fún àwọn ọ̀rẹ́ wọn lówó àwọn ọ̀rẹ́ rẹ̀ ọba fẹ́ fúnra tiẹ̀ tó bá wá fẹ́ fúnra tiẹ̀ yóò hàn ní kíyàwó kú lọ sílé rẹ̀ gbàtọ́ bá kú lọ sílé rẹ̀ wọ́n máa ti ti lẹ́kùn so wọ́n hàn ní wọ́n ti ní ìbálòpọ̀ náà so kọ́kọ́ lẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ má kọ́kọ́ lẹ̀ lẹ́yìn rẹ̀ so sódà tó fi sọ́dẹ̀ dọ́gbọ́n ọkọ̀ àkọ́kọ́ ẹ̀ lè kọ́ lọ kọ́tọ́ eléyìí ni wọ́n ń pè ní almuhalil ẹni tó fẹ́ sọ obìnrin tó ti di ìwọ ọkọ rẹ̀ dẹ̀tọ́ fún ó sì wá nínú àwọn hadith níbi tá nàbẹ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti gégùn fún ẹni tó ṣe pé ó ń gbìyànjú láti sọ. So, obìnrin tó ti dè ìwọ kọkọ rẹ̀ dẹtọ fún un nínú àwọn àdéhìí onáni àdéhìí abdullahi bin mas'ud radiyallahu anhu ètí imaamu ahmed àti àwọn míì gbà wá ó ní láàánà rasulillahi sallallahu alayhi wa sallam alwashimata wal ìgbé anabi Muhammad sallallahu alaihi wasallam wọn gégùn fún àwọn ẹni tó máa ń pín ara àwọn ẹni tí wọn máa bá wọn pín ara àti ẹni tó tọrọ wọn bò ń pín ara so abẹ́rẹ́ náà ni ìlà ẹni tó ní kó wọn bò ń kọlà àti ẹni tó bá kọlà. ìlànà àkọsẹ kẹwọn bí anabi sọlá àtàlà ń gbé fún ọ ẹ wàá pè kí ni kí wọn lè fún ẹ akọlà tí wàá di kí wọn gbé fún fún ṣé ẹkẹ máa dà tí wọn bá kọlà fún yẹn àbí kì í dà ẹ dáhùn ṣé dà èyí náà wọ ẹkẹ ẹni tí wọn kọlà fún pẹ̀lú ẹkẹ ẹni tí wọn kọlà fún ìwo nínú méjì ló máa ń smooth tí ò kọ́la ni kí wọ́n á nì tí wọ́n kọ́ àǹkọ́la dáadáa rí wọ́n sáàmì kọ́ mọ́ sọ̀rọ̀ àdá so anabi sọlá àtọ́nà gégùn fún wa àwọn ẹni tí ń kọ́la wọn gégùn fún wa sallallahu alaihi wasallam torí de eléyìí agbọ́dọ̀ jìnnà sí kọ́lọ̀ ń forí sí àwọn èèyàn ló dàbí sí sáájú mọ̀lẹ́yìn tẹ́ ẹ̀ máa ti mà èèyàn gbọ́dọ̀ jìnà sí ọ. wọn náà gbọ́dọ̀ wá bímọ ní ìsìnkú agbẹ́ tó bá jẹ́ ìgbà kan ní sáma kọ́là wọ́n ti kú la fún ọ òun tún fi tí ọ̀dà sayọ. tàbí kí o ní ẹ lọ́ máa ń máínọ́ọ̀sì fún kíní kan ìdókó ẹ́ àbí rẹ̀ tó àwọn gánà máa kú sẹ́nu tó ń bu mẹ́ta mẹ́ta sẹ́nu bíi olóńgbò àtẹ̀sẹ̀ yẹn náà so àbírò etí ẹ kíní kankan kíní kankan kí olówó tẹ́wà máa fa ẹ máa fa wọ bí gẹgbẹ̀rún wọ́n máa ya wọ bí gẹgbẹ̀rún lẹ́kẹ̀kẹ́ kan dákun táànù bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àbírò ẹ̀jẹ̀ <laughs> ẹ̀yin náà lẹ́sí tó ti darí o lẹ́ kọ́la lọ́dọ̀ ẹ bá kọ́ sẹ́ títa bẹ́ẹ̀nù àti ẹ̀mọ́ bí tẹ̀kẹ́ ni aláwọ̀ àlọ́ ìbéèrè táwọn fẹ́ máa kọ àwọn béèrè ọkọ̀ kọ gbogbo ẹ̀ ẹ̀ máa wọ pé ha èèyàn dúdú máa lè kọ tí gbogbo ẹ̀kẹ́ gbogbo ojú ọwọ́ akún fún wọn ti wá rí àgbà mú tí wọn dájú kò sí ọjọ́ ti gbogbo ilé ìfún tí ó túlẹ̀ àbíwèé táwọn kan náà ń ṣe àwọn ẹ̀yà kan bíi biron ní plateau state tí ó kún gbogbo ẹ̀kẹ́ àbá àlà lé kéènì àmì yọ ọmọ wa sọ mi ṣébi wọ́n kọ́rú ẹ lómi náà kọ́rú ẹ hm? so àbílẹ̀ táwọn kan àwọn sudani kan àwọn náà sudan àwọn náà kọ̀ kan lè kọ́ bí wọ́n bú tọ́ ẹ pé bọ́ọ̀ bá wà ní òkùnkùn ó lè bí <laughs> ẹlòmíì wọ́n kò lẹ́ẹ̀kẹ́ tí lẹ́yìn wàhálà ẹlòmíì wọn lè bu fún bíi tàwọn ẹgbẹ́ àbíkí náà wọn pélé òkú mẹ́ta bò fún òkú ní àwọn sudan wọn kó bolẹ̀ kẹ́ báyìí omi wọn gbé wá báyìí wọn á bá wọn ká ẹsẹ̀ pé pé yá sudan làwọn Yorùbá ti wá <laughs> kí ló dé tí ọ̀jẹ́ pé ilẹ̀ Yorùbá sudan ti wá ẹ àwọn wa ni wọn superior àní gbogbo wọn jọ ń kọyàn ńlá wọn ti kà fún wọn lẹ́ẹ̀kẹ́ wọn tó ń torí di eléyìí báyìí anabi sọlá àṣẹlẹ àwọn agéèkùn fún ẹni tí ń bá ní kọ àti ẹni tó tọrọ kọ bọ kọ wọ́n kọ́ fún yàn tọrọ kọ́ bọ̀ kọ́ ọkàn bá ẹ̀kẹ́ rẹ̀ pé tọ́ wọ́n ti sáǹpù ẹ̀. ìgbà tó dàgbà tó rí yun kò ní mọ̀ dunú sí kíkẹ́ ẹ̀mí ọ̀pìn àwọn báwò. wọ́n bẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ jẹ́ ni ìdánwò wí ọmọ bọ̀kàn jẹ́ bàbá jẹ́ mùsùlùmí làwọn sọ̀rọ̀ o. àwòrán rí o mùsùlùmí mùsùlùmí dọgbọ lọgbọ dọgbọ anabi muhammed sallallahu alaihi gbọ anabi náà ló gégùn fún ẹ yìí nígbà tí wọn bá dàgbà tó wọn ti stamp ẹ tó ti jẹ mùsùlùmí gidi pé gbàtí pé yẹn gbọ́njọ́ náà kí n túlẹ̀ ọmọ tó bá ti wojú rẹ ọmọ tó lágbára ọmọ bọ́kadẹ́. wọ́n wàá máa gbìyànjú tó bá pé nǹkan pàtó tiẹ̀ ti lè parí lòfin ní jẹ́ pé ìwọ náà bá wọn kópa nínú ẹ̀sìn bọ́ọ̀ bá rí parí kò sì dájú kó ṣe parí rẹ́ nìkan àbá kan nígbà kan wọ́n ronú bá wọn fẹ́ pa ìlà rẹ̀ òtútù àwọn tó wọ́n lọ sí òkèèrè sẹ́nu pé ìyẹn mọ aburú nǹkan gbà mí wọ́n gbọ́ àdéhùn tá nǹkan ẹlòmíràn mọ̀ ọ́n kí wọ́n á ní láti lọ sókè rẹ̀ nígbà tó bá lọ bàbá àjẹlú òyìnbó lọ lọ bàbá àjẹlú lágbá lọ lọ láti má tó láfíríkà tó láfíríkà ti nà àwọn náà wọn máa ti kà tó bá lọ sílùú òyìnbó àbílẹ̀ lágbáwá àbí kìnìkan láti wọ ọba yẹn wọn rí gbogbo ẹkẹ rẹ wọn ṣe kan sí ọba rẹ wọn pé bàmúnà mi ìjọba tó pọ wọn tún ṣe kan sí mi ó tún ṣe kan mi wọn á wò wọn á tí èsì pọ̀ ọba táyé gàjà. wọn náà bá bẹ̀rẹ̀ sí ọ mọ́lá ìdájẹ́lẹ̀ òun ti máa ń sogi tó gẹ̀ẹ́fì lára ẹ̀ lé dáhùn àwọn kí yẹ ìwọ ní yorùbá àwọn yòókù ńkọ ibo làwọn gba àwọn ọ̀pọ̀ la tó ọba máa bẹ̀rẹ̀ sí òun. Ah, àfihàn ti ẹ̀gbà yẹn lẹ́ẹ̀kẹ́jẹ́ ni bí ọba ti pé tí ní program ọdún mẹ́ta ló fi ọ wa ọmọ òun pé kó sóṣù mẹ́ta kó tú lẹ́yìn because everywhere you go àwọn ọmọ wọn fẹ́ ah what is this tribal man ìkàlà yẹn so bàbá àdìpọ̀ fẹ́ gbé bẹ́ẹ̀ mọ́ so ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbéra wọn lọ sí sí àdàgà títí kí wọ́n bá wọn parí wọ́n kó àti pàǹkẹ́jẹ́ ọ̀hún jẹ́mọ́ lábàlá máa lé àwọn tí ò tún nílé yóò tún lé pọ́npọ́npọ́npọ́n yóò tún di lọ orí sí mi tó ń torí de lé yìí alhamdulillah àwọn èèyàn náà ti ń gbọ́n torí nìsín ó ṣòro ká tó wúrọ ọmọ kékeré kan àbọ̀ ọmọ twenty years kan àbí thirty years kan àmọ́ bóyá thirty bóyá lè náà kọlà fún ìlà àkìní pé kìnnì pé kìnnì níbi tá ìlà dídé lónìí so ẹ̀rí tí wọ́n kọlà yóò dàbí gbàtọ́ bíi ọkùnrin kan tí wọ́n lẹ́kẹ̀ẹ́ ni bí wọ́n ti ń gbàgbà lọ́mọ àwọn yọmọ búrẹ́kẹ́ ni táníkà tó bí ìlú kan nínú ìlú Yorùbá yìí wọn àyà bàbá kan tí ara àwọn sáyẹnbọọdù wọn àyà lọ pọ àbá wọn á bu ilá fún ilá ó ní agbára pọ̀ pé ẹ torí tá a bá sọnù kárìíra wa yìí làwọn ti ń kọ́là ẹni wàá sọ ọ̀nùmẹ̀ ń kọ́là àlá tó kò ní sọ̀rọ̀ tó bá sọnù pé Yorùbá lè mi sí kèdè Yorùbá lẹ́yìn náà tí ló ju wa láì kọ́là tá a lè rí ìdí pé Yorùbá lè lè àbá ń sá lórí àbí ìbò lè lè àbá lè rí àlè rí pẹ̀lú yàrá eléyìí Yorùbá lè lè yìí yorùbá yìí fún ma Ògbómọ̀ṣọ́ lélẹ̀ yorùbá yìí Ẹ̀gbá lélẹ̀ yorùbá yìí alẹ́ rí tiẹ̀ torí pé alimiran ọ̀pọ̀lọpọ̀ báwọn èèyàn ti pọ̀ ó ti tó bùkátà ní ìtura kí lárúbáwá ni lárúbáwá láì ti sọ̀rọ̀ ní ọ̀ma ka ojú rẹ̀ tí a bá wojú rẹ̀ bí àwọn Egypt lélẹ̀ yìí Sudani eléyìí báyìí Libya ni eléyìí báyìí Morocco ló ti ń bọ̀ tọ́ba sọ̀rọ̀ fún àṣírí tuntun torí àwọn ahọ́n bí dé máa rí. bí Saudi ti ṣe súnmọ́ Kuwait tó yẹn tí wọ́n ti máa dírẹ́sì bákan náà yẹn láì sọ̀rọ̀ a lè kọ́ ọmọ Kuwait lélẹ̀ ọmọ Saudi lélẹ̀ torí apá ìwù kálukú àmọ́ bá máa rántí kálukú apá ìwù lásán a lọ kọ́tọ̀ rẹ̀ ìwù kan náà wọ́n máa wọ̀ àmọ́ àwọn apá ìwù wọn tún yàtọ̀ kí ni makawi àti wọn okùn rẹ̀ yàtọ̀ bẹ́ẹ̀ náà làwọn yorùbá yìí àwọn yorùbá yìí náà lè dára wọn láì kọlà torí lọ́sọ́wájú ti gbàgbèsè ayọ̀mí yẹn kọjá gbogbo àwọn akọlà pé kíni. bọ́ọ̀ bá wa gbọ́ lẹ́rọ̀ anábìgé gbogbo ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. wal-wasilatu wal-mustawsila bẹ́ẹ̀ anábì sallallahu alayhi wa sallam wọ́n gé fún gbogbo ẹni tí ó ń fi irun rẹ̀ kún irun ẹlòmíì àkọ́kọ́ tá alákọ̀ọ́kọ́ ẹni tó mọ̀ ọmọ kọlà fúnra rẹ̀ àbí tó tọrọ fún ọ̀rùn kọlà ẹlẹ́ẹ̀kejì ẹni tó di irun onírun márùn-ún díẹ̀ ó sì tọrọ fún ọ̀rùn díẹ̀ ọ̀tọ̀rọ̀ fún ọ̀rùn díẹ̀ ọlọ́run gégùn fún ẹ máa gégùn fún ẹni tí wọ́n ti fún ẹni tó bá wọn ṣe ń kọ́ òun náà pátì náà wọ́n jọ dìbò. àwọn obìnrin ológe wúwo gbogbo ẹ̀ torí ọkùnrin náà ni wọ́n ó de irun onírun mọ́rí láì wádìí bí irun òkú ní bí irun alàyè ni irun ẹranko tó dáa ni àbí irun ẹranko búburú wọn ní wádìí wọn kàn máa lọ kówó rà lọ́jà náà ẹlòmíín ṣe títí títí wọ́n wá ṣèkan bí irun wèrè wọ́n ní jẹ fa orí ti rí kolobo kò sí irun lórí rẹ o yẹ wàá gbé sórí èyí wàá rò pé ha irun lọ dáa báyìí ìyẹn tó bá tọ́ kéèyàn kiri lẹ̀ láì ní mọ̀ pé irun wèrè kan ló gbé orí ṣé eléyìí dé mọ́ra wọn ni àbí wọ́n gbélé ẹ̀rọ gbélé ni ọlọ́run gé gbogbo náà kátó wá pé tí torí délé ọ̀dọ̀ wa oge òsúge tó dàbí nátúrálì oge kò sí ìsè nǹkankan ni wọ́n pè ní bíútì bíi kéèyàn lẹ́kọ̀ọ́ níwà tọ́da gbogbo nǹkan yóò pè ẹ̀rọ lásán ni yẹn bíútì rọ tí ó yàgbẹ́ bíútì rọ tí ó sùn bẹ́ẹ̀ túlẹ̀ bíútì rọ tó ti pé nísìnyí òǹgọ̀ nílé mú tọ́ ara rẹ̀ lẹ́yìn kí wọ́n á ní àbí òye wa àmọ́ tó bá lẹ́sìn tó sì níwà tó dá nítorí pé bíútì nù lérò ti wà ó táwọn ọmọ ti ń jẹ bíútì nù àmọ́ pé ẹ̀kẹ́ rẹ̀ ń dán imú rẹ̀ gùn kínní kan ẹ̀ títí gba ẹ̀kẹ́ tí ń dán yẹn yọ bàbà mú imú tó gùn lè kọ́ náà ń bọ̀ báyà fa so àmọ́ tó bá lẹ́sìn ẹ̀sìn máa ń ṣàyẹn ní wàláì ẹ̀yẹn fẹ́ yà wọ́n mi kí àwọn èèyàn máa mú ìtẹ́sí ó sì bó ti lè dáa tó ẹ bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀ tọba lẹ́sìn ní òun tiẹ̀ náà òun tí ọkàn jẹ́ pé ọkùnrin lásán bánzá tọba lẹ́sìn wàláhì tí àwọn olùbá ti mójú tẹ́sìn tọba gbé sí fifty yọ bẹ̀rẹ̀ sí di forty nine forty eight forty four twenty tọba bẹ̀rẹ̀ sí gbogbo ń tẹ́ òtí tẹ́ àmọ́ tó jẹ́ pé. bó o ti fẹ́ tó ọmọ pé mójútẹ́sìn tó ọwọ́ àárí kó tó ju bẹ́ẹ̀ lọ tí lé ọlá rẹ̀ ń di tí náà di pé ha àfi kó múra wàlá o rí pé láti fifteen di sixty yóò di seventy kọ́nà ní gbé kunlé mú tí kun bá ń bẹ́ mú rẹ̀ wàlá ní rí pé kun ni nítorí pọ́ lẹ́sìn àmọ́ tí ọba ti lẹ́sìn kun nítorí pé kò lẹ́sìn ìyẹn tó bá gbé mùsùlùmí ní wọ o fẹ́ pé ìrònú rẹ̀ ìrònú ẹ̀sìn àmọ́ tó bá yẹ pé nǹkan lé ayé náà kàn wọ́n kàn wọ awọ ẹlòmíì torí awọ ní fífẹ́ yàwó pẹ̀lú ẹ̀sà nǹkan ìbànújẹ́ ni kọ́ fẹ́ yàwó torí awọ rẹ̀ wọn náà wò ó àwa fúnra wa dájọ́ ìgbà kan awọ wa ń dájú báyìí àwọn ìpara náà àmọ́ ń gbẹ́jú báyìí ń bọ̀ báyà tẹ̀ máa ti ń dàgbà fa fa ṣé ìdíjọ́ kan wọn náà wọn kò tó àrí ìdìbò àlọ́ àlọ́ lù so bẹ́ẹ̀ náà ló mi náà kò sí yàtọ̀ so nítorí dídé tó bá kíkiri àwọ̀ lọ́wọ́ ti fẹ́yàwó kàtàrà wàláhì lórí dojúmọ́ ilé àwọn kírímù lọ́mọ bàbá kiri ọlọ́mọ kiri wọ́n ní kírímù kátó ti dé jára ọyọ́ gbọ̀lọ́lọ́ ni so ǹjẹ́ máa tẹ́ máa tẹ́ra ẹ jẹ́ kírímù ara ń yọ gbọlọlọ ọkàn sì ń dúdú kirikiri torí de eléyìí ọ̀dọ̀ agbègbè rọ táwọn obìnrin ṣe títí tó fi jẹ́ pé ru ẹ̀sìn ni wọ́n tún dè mọ́ àrùn tọ́lọ̀ ń lànà àwọn akẹ́mọ̀kànlá ìyàwó kan lọ fẹ́ wọ́n á rí i pé masha Allah níjọ́ tó kọ́kọ́ fẹ́ orí pé irun orí rẹ̀ masha Allah irúnkùn di ẹ̀yìn gbàtí wàá délé tó wọn bá ṣeré tó ń fọwọ́ra arun rẹ̀ lórí irun náà lórí tó ń fọwọ́ra tó ń fọwọ́ra inú bá yọ̀ bọ̀ a tó ọmọ pé ó gbé a yóò fi kíni kíni tó àyè lẹ́nu irun rẹ̀ náà ni lọ ha mi lẹ́nu pé subhanallah hada tadlis ẹ ilé ìjàmbá ni kamuflagi wọn ta fún ọ tó bá jẹ́ pé irun rẹ̀ ni wọ́n fi hàn nínú Islam ẹni onírun gbogbo ni wọ́n fi ń wá tó fi fẹ́ ó wá hàn pé irun yún wọ́n gbé sí ni tọ́ tọ́ ọ bá kọ́ ọ lẹ́nu torí rẹ̀ gbogbo nínú òfin ṣẹ̀ríà gbogbo dáhùn bí fi ṣe eré mu lè kú bá wọn. torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wá. والمحلل wàlmùhàlálálá bákan náà ọlọ́run tó gégùn fún ẹni tí ọ sọ obìnrin tó ti dèèwọ̀ dẹ̀tọ́ kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ àtọkọ náà tí wọ́n sọ obìnrin dẹ̀tọ́ kan ẹnìkan ti kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó ti dèèwọ̀ fún àfikọ́ lọ́kọ mi ìwọ wá lọ bá wọn fẹ́ ẹ nítorí kó lè bá àdẹ̀tọ́ padà kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ ọlọ́run kí èkó lọ. ẹni àkọ́kọ́ náà tó fẹ́ fẹ́ padà tí wọ́n sọ dẹ̀tọ́ fún ọlọ́run kí èkó náà. subhanallah anabi sọlá àtọ́lá kí èkó fún wa. وآكل الربا وموكله أتنزل ربا أتنزل فما جه ẹni tí ń jẹ àtẹni tó fún tó fi jẹ ọlọ́run tó gé fún fáwọn náà tọ́. ó tún wá nínú hadith mi náà wà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam la'ana al-muhallila wal-muhallala wọ́n gé fún fún ẹni tí máa sọ tí máa fẹ́ sọ obìnrin tó ti dè wọ́n fọ́kọ́ rẹ̀ ẹ̀dẹ̀ tó fún àtọkọ náà tí wọ́n sobìnrin tó ti dè wọlé tọkùn. àtọlọpàá ọjọ́ kan àwọn àdéhùn ní ìrẹpẹtẹ tí wọ́n tún mú wa nípa pọlọǹgì ìbùn fún ẹni tí ó fẹ́ sọ obìnrin tó ti dé wọ di ẹ̀tọ́ fún ọkọ rẹ̀ torí délé ọ̀dọ̀ wa báyìí kí wọ́n ti kọ ìyàwó rẹ̀ lẹ ní kíkọ ọlẹ tí ò lè sàtúnṣe lẹ́yìn rẹ̀ mọ́ sí tọ́kàn tọ́ba wa bá yín tó ní dákun bá ń bẹ́ẹ̀ torí nǹkan pé ní òfin ọlọ́run àkọlọ́kọ̀ mi bá ń bẹ́ẹ̀ fọ ọkọ̀ ọ̀lẹ́kọ̀ tètè bá ń túlẹ̀ ẹ sọ fún pé kọ̀dá tó kórè ẹ̀ pé bí ń bá bẹ́ẹ̀ wọ́n fẹ́ bínú tó yé àmọ́ bá ń fẹ́ bá ń fẹ́ báwo so torí délé ọjà bó ṣe jẹ́ mẹ́rin lẹ́yìn náà gan tẹ́wọ̀n pé tó wù mí kò wù ọ́ fa sọ àmọ́ general mi yàn ta ló wù pé obìnrin kan ti ń gbọ̀ láti ilé ọkọ̀ kan kó tún afẹ́ǹdẹ̀ ìdání máa ń wù ìsá. wọ́n á jẹ kó oúnjẹ mi. aláwùmá àti wá gbé bolí sábàbí ṣe o kí àwọn ẹjọ́ ń fẹ́yàwó yàn ètò gbogbo wọn ní fẹ́yàwó tó rọ lọ. ó lè jẹ́ kí sábàbí kan kó owó burúkú kan bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ jẹ yóò fẹ́ nítorí owó kìí ṣe nítorí jẹ so nọ́ọ̀fà ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń tilé ọkọ̀ kan á bọ̀ tẹ́ ẹ bá rí tọ́ rọ́kọ̀ ńgbà míì onídìí so ìdí tó níhun pé wù rẹ̀ bóyá ọmọ èèyàn ńlá ni títí àwọn bá fẹ́ àwọn òfin rówó bàbá rẹ̀. a bá fẹ́ bàbá rẹ̀ ó wá ẹ bá wọn àbí òye bá ti wá bí àbùkátà ti di ẹ̀sán yọ kàn pàtì ẹ̀mọ ewu ẹ̀. ọwọ́ àwọn àna ọ̀pìn òde ọ̀fẹ́ fẹ́ nítorí tó lọ́wọ́ ẹ̀mí àwọn ẹ̀rọ ọlọ́run kan ti ọkọ ọmọ mélòó sílẹ̀ pẹ̀lú rẹ̀ lè obìnrin nítorí káwọn lè bá àtọ́jú ọmọ rẹ̀ àwọn eléyìí wọ́n kéré nú àwọn èèyàn báwo lè bá a bá tọ́jú ọmọ rẹ̀ ṣùgbọ́n ìdáhùn rẹ̀ ni pé ọ̀dà kẹfẹ́ wọn kẹ́ lè bá a bá wọn tọ́jú ọmọ wọn àmì ẹ má sọ jáde kàn ọ́ ẹ má sọ pé mo fẹ́ fẹ́ ọ torí kí n lè bọ̀ tọ́jú ọmọ rẹ̀ ẹ rọrùn mọ́ ọ fa ìrọ̀rùn ọmọ ẹgbẹ́ tó bí mélòó ló ti tọ́ lára tó wọ́n ní lánìyàn ọlọ́run kò ti rọrùn àwọn tó bá ti tètè sọ tọ́lá àwọn obìnrin gbogbo dẹ́ka làwọn máa dì máa wọ ẹ mi sì gbà pé màá fẹ́ ọ tẹ́lẹ̀ náà àfi nítorí àwọn ọmọ ètò rẹ̀ sọ pé ó máa tọ́ ọ àtẹnà kó ti fẹ́ tán kó tó sọ pé mo fẹ́ ọ torí kí n lè tọ́ àwọn ọmọ rẹ lọ́wọ́ ayé pé o dẹ̀ ti fọ́ mi ni mo ti gbà tó wàá lọ́ọ́ bá so kọ́kànlélọ́ọ̀ láì sọ ọ̀rọ̀ àwọn ọmọ alẹ́kùn ilé ẹ̀kọ́ títí gbogbo wọn fi jáde ẹ̀ńdẹ́sì gan ẹ̀mọ̀tì gan àwọn ìmọ̀ kẹ́lẹ́ ti báyìí àwọn ah, ọlọ́run ló ṣe. wọ́n sọ bá tètè sọ tọ́lọ́wọ́n ah, bá kọ́kọ́ lè ṣe ọ̀fẹ́ wa kù. torí di eléyìí báyìí. ọwọ́ láti ọ̀dọ̀ ọ̀pá kan nínú àwọn yìí wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ ọ̀pá kan nínú àwọn yìí náà nínú àwọn tàbí kẹ́bí tí wọ́n látọ̀dọ̀ المسيب ابن رافع قبيصة وما جابر láti ọ̀dọ̀ Umar ibn kọ̀tọ́ ọ̀dọ̀ radiyallahu anhu. wọn ni wọn máa sọ ìpè láwùtà bí muhallilin wàlà muhallalilẹ ìlàrọ jàmtòhùmá wọn ò ní mú ẹnìkan tó fẹ́ obìnrin nítorí kó lè sọ́dẹ̀ tó rẹ̀ tó ti jẹ́ ìwọ̀ fún wa wọn ò ní mú wa bá mi wọn sì ní ọkọ àkọ́kọ́ náà tí wọ́n fẹ́ ìyàwó rẹ̀ fún ní sọ́dẹ̀ tó fún wa báyìí àfi kẹ́ ń sọ àwọn méjèèjì ló kó pa. ìyẹn ni pé dájọ́ dìná ẹ̀wọ̀n pé ó mú àtẹ́lẹ̀ náà wọ́n gbóná díẹ̀ láwọn sọ̀rọ̀ ló ń pa níta. kí ló fà nítorí pé ẹni tó fẹ́ sọ́dẹ̀ tọ́yìn ọmọ ẹ̀ máa fẹ́ takò fún ọlọ́run tòrófin ọlọ́run lọ sí pé ẹni bá fòfin fọ́fẹ́ nítorí pọ́npẹ́ kọ́ jẹ́yàwó fòun ẹni tó sì fòfin nítorí pé kọ́ jẹ́yàwó fòun òun ní fẹ́ ká gbọ́pọ̀ kọ̀yàwó rẹ lẹ̀ àyàfi tọ́ọ̀bù àròjọ ó rí nǹkan wípé a ah, ọfẹ́ pa mí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sún mi ó tó gẹ́ àwọn onìtọ́ òfurufú àmọ́ wọ́n kàn fẹ́ nítorí kó o lè kọ́ lẹ̀ ẹ̀rọ kó burú. bákan náà ọ̀daràn lẹ́yìn tí wọ́n kọ obìnrin lẹ̀ fún torí kó lè bá a fẹ́ padà ọ̀daràn ló irú rẹ̀ wọ́pọ̀ gan-an láwùjọ pàápàá láàrin àwọn haúsá irú rẹ̀ pọ̀ tí wọ́n kọ ìyàwó rẹ̀ torí pé àwọn obìnrin náà ẹ̀wọ̀n kéléde yorùbá ọlọ́ mọ kọ́ọ́lẹ̀ ní kíkọ́ mẹ́ta ọlọ́ àbí ọ̀lọ́ ọlọ́ ẹ̀ ní sábà gbọ́ léde yorùbá kí yorùbá sọ bẹ́ẹ̀ yorùbá kan sọ pé mọ kọ́ọ́lẹ̀ mọ dáwé fún ọ ìwé wò lọ́jà tíkẹ́ẹ̀tì wò. tó àmọ́ kíkí yorùbá pé mọ jáwé mẹ́ta fún ọ jáwé mẹ́ta fẹ́ràn kó mọ jáwé mẹ́ta fún ọ mo rò pé ó pè é ìwé tó já nìjẹ́ kẹta nù ìyẹn ni kó kọ́kọ́ já kan ó tún já ó tún já ṣùgbọ́n lọ́dọ̀ lágbá tó máa ń ní àwọn ọkọ̀ ọ̀lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta láti lẹ́ẹ̀kanna bẹ́ẹ̀ náà làwùjọ náà méjì méjì ó kù ọkọ̀ ọ̀lẹ̀ ń túkọ̀ mẹ́ta ìyẹn pé kò tí ẹ fẹ́ rí má lẹ́sẹ̀kẹsẹ̀ kíákíá kọ́ máa lọ. ìgbà míì wọ́n ti máa wá ṣe tán tó a jà jù lọ yọ wá mọ̀ wọ́n náà ti dá padà wọ́n láyé náà ń dà owó ọkọ padà fún fẹ́ràn ẹ̀kẹ́ wọn á lè lọ bọ́ọ̀lù rẹ̀ kan wọn jọ di pé ọba ń fẹ́ ẹ̀dá fún sókè ẹ̀dùn ń bọ̀ kẹ́ wọn bá ń fẹ́ yàwó mi tó mọ̀ kọ́ bẹ́ẹ̀ ni kò dùn bọ́ wà láì torí ẹ̀ ló ti jẹ́ pé láti pìlẹ̀ gánjẹ́ ọ̀sọ́ tètè rìn má ṣe. ní ọkàn mọ́ bílò gbólóhùn bọ́ǹbù yẹn kọkọ́ọ́lẹ̀ kọkọ́ọ́lẹ̀ mọ́pá tó bá ti sọ́ ti parí. tòtòrí de eléyìí báyìí ìwà burúkú gbáà ni bí tó sì yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí torí pé asman ọlọ́wọ́ bá ti parí ọ̀rọ̀ ó ní fẹ̀mísọ́kún bí màrúfin ọ̀sẹ̀rẹ̀hún bí ẹ̀sán wọ́n bá di ìyàwó rẹ̀ mú bí pẹ̀lú dáadáa tẹ́ bá kọ́ra ẹ̀ lẹ̀ kọ́ra ẹ̀ lẹ̀ pẹ̀lú pẹ̀lú dáadáa torí tó bá fi mú ọ ní conclusion tó pinnu pé ọ̀fẹ́ má ibi tá a bá ti lọ́ọ́ dàárọ̀ àìsàn ṣẹ̀ kalẹ̀ má. sàmá ọmọ kó lè tún padà wọ́ àbúrò kó lè padà wọ́ wọn náà lọ màmá lè dànù wọn lọ bẹ́ẹ̀ nìkan pé ká sign contract tẹ̀mọ̀ pé wọ́n eléyìí ó ń ṣẹlẹ̀ náà ó ṣẹlẹ̀ tí wọ́n sì jọ sign contract lódodo bí tó ń bá ti fẹ́ tó ń bá ti bọ́ fẹ́ based on owó tó ti fún yìí fún wọn bọ̀ kọ́lẹ̀ láti àwọn ti wọlé tó ń gbé a ah, ọkọ nílẹ̀ ó débi tí ọmọ gbé jù a ah, oṣù yìí ni ó ṣe oṣù tí ń bọ̀ ni àti a òun ọ̀fẹ́ yàwó fún òun lè kọ̀ yàwó lẹ̀ bọ́ bá dàbí ẹsẹ̀ fún ọpẹjọ́ ìyàwó sì débi sí òun náà sì kó dúpẹ́ bọ́lọ̀ pé ìwọ ló mọ̀ bá tiẹ̀ ti fẹ́ tẹ́lẹ̀ ẹ bọ̀ kọ́ parí nù lọ́sẹ̀lẹ̀ tòǹtòrì àmọ́ ó lè jẹ́ pé eléyìí náà fẹ́ pẹ̀lú ẹ̀mí kó ọba àkọ́ lẹ́nu náà sẹ́lọ̀ ọlọ́run lánàá rẹ̀ torí bá níyàn rẹ̀ ni kóun fẹ́ fẹ́ kóun lè bá kọ́ lè kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ lè bá fẹ́ ọlọ́run tún lánàá ọkọ̀ àkọ́kọ́ náà tó kò tó rí tiwọn. tàbí kí eléyìí ó túbà lọ sọ́dọ̀ ọlọ́run tó rà níyà tó fi fi ọ̀dà. torí di eléyìí báyìí. wọ́n wá sí ọ̀dọ̀ Usman ibn Affan radiyallahu anhu wọ́n pẹ́jọ́ wá bá ọkùnrin kan fẹ́ obìnrin kan torí kó lè bá sọ́dẹ̀ tọ́fọ́kọ rẹ̀ àkọ́kọ́ sẹ́wọ̀n káwọ̀ ọ̀ma tó pamọ́ but nínú discussion àwọn èèyàn mà nísinsìnyí ẹnìkan ní ìsìn ọ̀fẹ́ obìnrin kan tó ọkọ̀ lẹ̀ obìnrin ti bí ma gbogbo nù gbogbo ọmọ nù rẹ̀ ló ti bí tán so wọ́n á bí ọ lérè wọ́n àwọn èèyàn á sọ ìmọ̀pá àwọn olókùnkùn yẹn inú òkùnkùn náà òdodo máa tún yọ tuntun bọ́lọ̀ ńlá náà olókùnkùn ìdí wọn ti ń fún láti ní ọ̀kẹ́ ẹ sì pẹ́ ní tọ́sọ̀hún ẹ pè jẹ́rìí nígbà bá pẹ́jọ́ lọ bí tẹ́gbẹ́ lọ pé wá wọ́lọ́ ní wọ́n sáì kọ́ńtà tó rí wọn. àṣírí wa tú ọkùnrin sọ́dọ̀ Usman rọ̀bí ọlọ́run àná pẹ́ nìkan fẹ́ obìnrin torí kó lè bá àti lẹ́tọ̀ kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ bàbá rákọ́ bẹ́yìn náà mọ̀ náà Usman pè wọ́n. ọ̀yà o kò tí ì lọ́kọ̀ mi wo obìnrin ó dìbò ọba lọ́kọ tí yóò lẹ́mìí ọkọ lẹ̀. bẹ́ẹ̀ náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu bẹ́ẹ̀ náà ló náà ṣe ibn Abbas bẹ́ẹ̀ náà ló náà ṣe àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó máa sọ fún wa pé nǹkan fẹ́ obìnrin torí kó lè bá sọ́dẹ̀ tó kọ́kọ́ rẹ̀ àkọ́kọ́ kí ni gbogbo ó ti láwọn náà láti yà wọn. ọlọ́ni fẹ́ ìńtọ́lákọ̀ ha tí ọkọ kejì bá wá kọ obìnrin yìí sílẹ̀ ọfẹ kìí ṣe torí kó lè kọ́ ọ́lẹ̀ ọfẹ torí kó lè máa bẹ fún láéláé ṣùgbọ́n àárín wọn ò. فلا جناح عليهما أن يتراجعا kò sí ní tó burú láàrin ọkọ àkọ́kọ́ àti obìnrin yìí pé kí wọ́n tún padà àtúndọ́kọ̀ àdáwọ́ ara wọn kí wọ́n túnra wọn fẹ́ sẹ́nu kó sì ti lé ọkọ mi dé báyìí torí pé ń bẹ́nu àwọn obìnrin láì jẹ́ kí wọ́n plan omi ò tí ì ju thirty years lọ ilé ọkọ keje lọ́wà torí tó bá ti débi kò tẹ́ mi lọ́rùn tó ti débi kò máa fún mi ní tí mo fẹ́ ahun ni tó bá ti dọ̀hùn àwọn àmà ẹnjẹ́ olówó àdọ̀fẹ́ torí kò sí ọkùnrin kan tó pé hundred percent gẹ́gẹ́ bí òṣè sóbìnrin kan tó pé hundred percent gbogbo ọkọ àtìyàwó tẹ rí láyé èèyàn sùúrù wọn ṣe fúnra wọn sùúrù lọkọ ń ṣe fúnyàwó sùúrù ni gbogbo ìyàwó ṣe fọkọ wà ilá ẹnìkan ní sẹkùlẹ ọkọ kan márùn wàláhìí tí ọba ti sùúrù nítorí aslan ọkùnrin bá wù inú ń dùn mọ́ tó fi sí ìléyàwó rẹ̀ dànù ètò òní fún ọ oúnjẹ tí ń dáná ìwọ lọ ń ra ọ èyí ti lé lọ́gbà fún ọ ilé tí ń gbé ìwọ lọ gbà á èyí sàtọ́ ń dá sí ọlọ́run kàkà bẹ́ẹ̀ àwọn wàhálà àwọn fìtínà àwọn bìlíìsì míì wà tí ọkàn ọláyé tó dálẹ̀ tó sọ di tiẹ̀. àmọ́ tó ṣe sùúrù ó tún máa dunnú wọ́n tún máa fi ọkẹ́ ìyàwó kọ́ <laughs> dáadáa wọn wà àwọn ọmọ kọ́ dáadáa ó ti jẹ́ pé wàhálà ń gbogbo ẹ̀ kọ́ kí ló ń fún ọ̀dà gidi lọ́rùn gan-an òpèsè rẹ̀ nílé àwọn ọlọ́mọ sùn lórí tó bá wà ro gbogbo ẹ̀ wọ́n máa wò pé kí n máa ní fa kí ni kí ni mò ń bẹ̀ àmọ́ pẹ̀lú sùúrù ẹnìkan kan ò ní ma torí gbogbo ibi tí sùúrù bá wà ẹnìkan yẹn gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ àmọ́ tó bá ti ọwọ́ sùúrù wọ́n máa jẹ yín dídín wọ́n sì máa foyín wọ́n máa fi jẹ búrẹ́dì wọ́n sì máa ké pé yà í pọ̀ mímá dá nítorí pé sùúrù ti sọnù. torí délé tí sùúrù bá ti lè bọ́ láàrin àti ìyàwó wàhálà bẹ̀rẹ̀ àmọ́ ń bẹ ẹni gba ìwọ̀n láì àmọ́ pẹ́ẹ́nìkan rí ń tó wù kọ́dà ìyàwó lórí orílẹ̀-èdè kò rí ń tó wù òdodo látò pé àwọn gómìnà látò àpò àwọn ìyàwó àwọn ẹni ọ̀pọ̀lọpọ̀ máa ń sùn nílé wọn pẹ̀lú bànújẹ́ ọ̀la àmọ́ tẹ́ bá fi sùúrù sí ẹ̀rìkẹ́ gbàgbé mo lówó ọ̀kan pé kẹ́ ẹ jẹran sùn ẹ mà bẹ́ẹ̀ ẹ fẹ́ rẹ ran àsìkò tẹ gbọ́pọ̀ ẹran tán gbogbo bàbá ẹlẹ́ran yẹ ẹlẹ́ran ti palẹ̀ mọ́ àwọn ẹyẹ ẹlẹ́jẹ̀ òkiri mọ́ ẹ jẹ́ láìsẹ̀ ràn abẹ́ẹ̀ ní jẹ́ ẹlòmíràn ọmọdé ọmọ kò sí. ọjẹ ah, ah, ó fi gbẹ mi rún fa bí ó bá jẹ ẹ̀dá bí kíní owó nìyẹn máa jẹ bẹ́ẹ̀ jẹ <laughs> subhanallah inú ti túmọ̀ sí pé ẹ láti jẹ́ tíwọ́n ti ṣe kíní kan a lè jẹ́ ká má jẹran ìjọ tó ò ní jẹran bọ̀ ó sì lówó ẹ̀ bẹ́ẹ̀ ni gbèsè ayé wa ẹ̀ wa bá èèyàn lè sọ pé wọ́n ní máa ló máa yẹ kó تجري الرياح بما لم تشتهي السفن ìsè gbogbo ń jẹyàn wà láyé ní màá rí torí gbogbo àtẹ̀gùn ti ń fẹ́ o kìí ṣe gbogbo ẹ̀ lọ́gbà ọkọ̀ ju omi láàmú ẹ̀kejì burúkú ọjà ń gbà mí jọ́ dánù ìgbà mi àtẹ̀gùn ti máa fẹ́ wọn máa dúkẹ́ á àwọn àdúgbò ẹ̀fọ́ lọ ẹ̀wọ̀ ọkọ̀ ti ń lè fún tòṣùgbọ́n gbà mí àtẹ̀gùn kan náà ni wọ́n fẹ́ tọ́kù sí dànù torí rẹ̀ èèyàn kan ò sí láyé yìí tó lè sọ pé gbogbo tí wọ́n fẹ́ mú ni kò sí àlẹ́bí lè lè tla ìgbà tó lè wí bẹ́ẹ̀ ọba bára rẹ̀ lálùjẹ́nà tó ń torí délé zúúrù ọgbọ́dọ̀ pọ̀ tọkọ kejì bá wà pọ̀ lẹ̀ kò burú kọ́ padà eléyìí tó túmọ̀ sí pé ẹjọ́ tó máa ń lọ lórí ọkọ àbọ̀ mi fẹ́yàwó expectation yẹn ti máa ń pọ̀ jù so ọ yẹ kẹ́ ẹ expectation yín yẹn kó wà lóò ẹ máa ń gbé torí tó bá lè gbé expectation rẹ tó ti pọ̀ jù tó wá rí pé àsìkò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń kọ obìnrin lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin jókòó lé ọkọ ọ̀pọ̀ àmọ́ kí gbogbo ọkùnrin kọ́ máa tara bàbá rẹ̀ kẹ́kọ̀ọ́ bàbá rẹ̀ nípò ní gbogbo ló ti gbé pẹ̀lú àwọn ìyá rẹ̀. obìnrin kó máa tara ìyá rẹ̀ kẹ́kọ̀ọ́ ìyá rẹ̀ ń gbádùn àbí ń jìyà máa tara rẹ̀ wò lọ́pọ̀lọpọ̀ wọlé kọ́ ayé tó ń jẹ ìyá rẹ̀ ò rí one over thousand rẹ̀ jẹ ń sì tún ké pé o ẹnu pé kò kò dárí ọpọlọ rẹ̀ lọ ẹ̀yìn kó wo ibo ló ń ti ń bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí tó bá dárí ọpọlọ rẹ̀ lọ ẹ̀yìn tó wo ibo ló ń ti ń bọ̀ yóò máa forí kalẹ̀ fọlọ́ nígbà agbá nígbà alhamdulillah wa shukuru la. ọ̀pọ̀lọpọ̀ nílàáká ẹ̀ nínú àwọn òbí wọn yẹn ó lè wà nù gbádùn kó wà nù ọlá ńlá ọmọ òpé yà ńlá nínú òun wà nù ẹ̀ so ṣùgbọ́n tó bá rí báàsì ọpọlọ rẹ̀ lọ́bẹ̀ ilé ìwò gan ló ń ti wà báwo ni màmú òun ti rí irú ìyá burúkú wo ni jẹ́ òun kọ́ tí ó dúpẹ́ fọlọ́ àbí ẹ̀ dúpẹ́ fọlọ́ ẹ̀ dúpẹ́ fọlọ́ àmọ́ tó máa ń wò pé ìwọ gẹ́gẹ́ bíi tani ó ti yẹ kó wa kíláàsì ìwọ ìwọ wò ibi tó ń ti ń bọ̀ ni ọmọ wò torí tó máa ń wò ibi tó ń ti ń bọ̀ yóò jòlè dúpẹ́ fọlọ̀ àmọ́ tó máa ń kíláàsìfà ara rẹ sí kíláàsì irọ́ kan ó fi hàn kó o tí ì débẹ̀ ọwọ́ ètò tó rí ó tún lóṣù rẹ̀ torí de eléyìí àwọn òbí yẹ kó ní làákàyè ọlọ́run ní lẹ́yìn ìgbà tí ọkọ kejì bá kọ́ ọ lẹ̀ lẹ́yìn náà obìnrin wo náà ni wọ́n ń gba bí bọ́ọ̀lù ọlọ́lé ọkọ báyìí ẹ ó tún á di pé ó tún lè padà síbi àkọ́kọ́ ẹ dákọjú olófin pàápàá yorùbá lù ó tún padà dé àwọn ẹ̀yà kọ́ ó tún dé gbogbo ní dé so fún wa bá bẹ̀rẹ̀ sí ní yọ pátánì sí ọlá so eléyìí ń kọ́ torí di eléyìí eléyìí túmọ̀ sí pé kíyàn ìyẹn ṣàgbéjẹ mọ́wọ́ ìyẹn ṣe sùúrù kóbìnrin ó classify gbogbo obìnrin sórí scale kó wá wo obìnrin wo gan aládùúgbò wọn tí wọ́n ń gbé ní rí ti ń fẹ́ nílùú tó wà obìnrin wọn ní rí ti ń fẹ́ lórílẹ̀‐èdè wọn obìnrin wọn ní rí ti ń fẹ́ sáwọn kó náà lè ṣe sùúrù kò túmọ̀ sí kí wọn náà máa fi àjẹyàwó nígbà tó jẹ́ pé kò sẹ́ni tí ń rí ti ń fẹ́ tí wọn náà wá jẹ́ pé ìkà lọ fẹ́ yá kò túmọ̀ sí báyẹn bọ́tì gbìyànjú rẹ bá gbà torí dáǹgbà dáǹgbà lérò ní kókó síbò ti lè gbìyànjú tó kò ní tóbi lọ́rùn náà ẹ mọ̀ bá a sọ níbi ìjẹta nínú hadith nínú sábà tí máa ń bá obìnrin ọ̀pọ̀ nù náà ní kíni àìmórí kò síbò ti lè gbìyànjú tó jẹnẹrali kò ní tó náà ni ọmọ nǹkan láìda kan burúkú kan ló ń kàn fẹ́ tòṣùgbọ́n ìwọ gbìyànjú jẹ bó ti lágbára mọ́. wá fi yòókù lẹ fọlọ wọ́n mọ yaka torí délé ọlọ́ni kò burú wọn kẹra padà ìnbọnà ayọkẹ́mà ọdọọdọlọ lópin ìgbà tí wọ́n bá ní àmàdájú ní ìsìn ipe ntó mú àwọn yàrá àwọn táwọn fi ń àwọn kíkọ tíyàwó fi ń díyàwó ẹlòmíì tó padà wá ọkọ àwọn sọ̀rọ̀ ẹ mọ̀ pé experience náà àtijọ́ wa akọ́ra wa ó tún lọ lọ́kọ̀ mi tún padà dé ẹni tó mú akọ́ra wa ní sèmánìsì lópin ìgbà tí yẹn bá ti ma irú eléyìí kò sí burú mbẹ ṣùgbọ́n ìṣeré tí Yorùbá máa ṣe o kí ni Yorùbá máa ṣe obìnrin kan ti wà lọ́dọ̀ ọkọ wọn ti ṣe fifteen years twenty years thirty years jásẹ̀lẹ̀ ìyàwó lọ nígbà tó lọ yóò lọ lọkọ mi nígbà tó bá mi o bímọ méjì mẹ́ta abẹ́ wọn tó bá ṣe gbogbo àdáwọ́lé rẹ̀ sẹ́wọ̀n pé ìdí ọkọ yìí ló gbé lọ ní wọ́n tún so igi mi lé lórí pé gbogbo àdáwọ́lé rẹ̀ nílé ọkọ tuntun tó lọ nǹkan mọ́ yọrí sí rere wọ́n nígbà ayé rẹ̀ jẹ́ yọ ọmọ wa lọ àwọn ọmọ gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ náà wọn fi máa dá lẹ́jọ́ mo lẹ́pẹ́ ti wà nátẹ́lẹ̀ ẹ ti kárí bẹ́ẹ̀ ni bó wa ní ṣe ní ṣe gbogbo nǹkan ọ̀sẹ̀ dé aa ah! bá máa wọn náà ọkùnrin ń sórí ta ọmọ èèyàn ọmọ mélòó lẹ́lẹ́ bí fún. <laughs> ọ̀sán náà ni ó

ti àwọn ọmọ rẹ àbọ̀ wá síyàwó ẹ̀rí pé ó ti kọ́kọ́ lọ ó ti lọ́kọ̀ mi ó tún padà bọ̀ kò ní jẹ́wọ́ ọjọ́ tẹ̀lé wọn máa sọ fáwọn ọ̀rẹ́ rẹ gbogbo àtòkì kọ̀bọ́ sí àtẹ̀kọ́ kọ̀bọ́ sí àtàkà kọ̀bọ́ sí gbogbo ó kàn dànù ni wọ́n ní àfi ká padà sọ́dọ̀ olórí ikú rẹ̀ ó sì padà sọ́dọ̀ olórí ikú rẹ̀. so sọ̀kàrọ̀ lọ eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹrú ìdí ò bá ń kọ́ ọ̀ kọ́kọ́ tó lọ níyùn haram zinani ni lọ sí ó tún wá padà wá ti tiẹ̀ náà ìwọ náà sì gbà àti wọn náà kúkú gbádùn àbọ̀mí pé yorùbá náà ni ó ti kọ́lẹ̀ ọkọ̀ọ́lẹ̀ lódodo ìyàwó sì lọ mi gbogbo nǹkan ọkọ pọ̀ tún kó dé ni láì tó igi kankan yóò tún mú yàrá kan kí a báwo wá ni ó ń padà sílẹ̀ ọkọ̀ àárọ̀ ni kí ló na kó tuntun igi tó ní fún tún igi irú tó lọ́dọ̀ yorùbá pé ah, ẹ padà ọkọ àárọ̀ náà ni ọkọ ọ̀sán kọ́ ọkọ ọkọ arọ kò tún padà ọkọ gbogbo àwọn àtàyàn mùsùlùmí làwọn islam wa bá àwọn àwọn èèyàn ẹ rẹ tètè o ti kọ́ lẹ̀ wọ́n bá lóun padà bọ̀ wọ́n fẹ́ ti ọmọ rẹ̀ gbaru láyè kíkọ́ ọmọ rẹ̀ láìpẹ́ tí o mọ̀ ní tí ah, àmọ́ bọ́ bá fẹ́ fẹ́ padà àmọ́ tí ọba ní fẹ́ padà àbúrò ọmọ agbélé tiẹ̀ kọ́mọ rẹ̀ kan bá kọ́lé kó mú ìyàrá ọ̀dọ̀ àbí òye àmọ́ pé ọmọ gbọ́dọ̀ rẹ̀ obìnrin olóbìnrin ọmọ gbọ́dọ̀ ọkùnrin ọlọ́run ní kò burú kí àwọn méjèèjì padà sọ́dọ̀ ara wọn ìyẹn ni pé wọ́n tún ra wọn fẹ́. wọ́tílkà hududu Allah eléyìí lẹ́nu àlọ́ ọlọ́run yubayyinuha liqawmin ya'lamun ọlọ́run bá ń sàlàyé rẹ̀ báwọn tí wọ́n mọ̀ àwọn tí wọ́n mọ̀ ló máa ń pa òfin ọlọ́run ọba máa àwọn ẹni tí kò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn kì í pa òfin rẹ̀ mọ́ torí wọn kúkú mọ̀ tẹ́lẹ̀ náà ẹtí kí a ti agbára láti máa mú òfin ọlọ́wọ́n bá wa lò ká jìnnà sí ntọ́lọ́wọ́n bọ̀ fẹ́ wàláhì ọlọ́wọ́n bọ̀ sàdédé sòfin àfi nítorí kó lè bá dáa fún aláyé méjì ọmọ bá kú fún ọlọ́lá òkè yá ọlọ́wọ́n kọ́ ọ̀rọ̀ wá fún àtìlẹ́mọ̀ tẹ́lẹ̀ tiẹ̀ kó lé wa jìnnà fún àti máa tẹ àti máa tako lànà rẹ̀ ọlọ́run bá dàkún jọ̀wọ́ tí wàá lọ́kàn náà ti gbọ́rọ̀ fífi ìtọ́rọ̀ ìjọ wà jù nínú fífẹ́ lé wa jìnnà dáìda má ti nínú ẹni tí tako lànà rẹ̀ tí wàá náà tí ní fi ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ìfẹ́ yóò ti wúlò fún láyé mi àti lọ́la àlùfẹ́yà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك عليكم السلام tó bá jẹ pé ọmọ tí ọlọ́dún ìlà fún kí náà fà ní ìlà. ìlànà ìjọ kú nínú àkọọ́lẹ̀ o. èmi náà mọ̀ torí ìdẹ́nu máa ń dákú ṣé wá lè lọ jálà fún kọ́ mọ́ bàá dákú mọ́ àwọn wáyé pé náà àkọọ́lẹ̀ o lọ́wọ́ àpẹtẹ́ máa ti kọlà fún ọmọ bẹ́ẹ̀ kò ní dákú mọ́. àìmọye tí wọ́n fa torígbà táwọn tuntun bíbí táwọn ti gé lọ́bì àwọn rí ìlà táwọn bù fún àwọn rí ẹ̀ tó rí ẹlòmíì lé yẹn ẹni tó bá ti kú tó kú àmọ́ náà fẹ́ dán yín wò ni pé bóyá ẹ tẹ̀síwájú náà ìgbàgbọ́ torí lódodo máa tẹ ẹ bí ẹ kú ọmọdé ẹ̀kẹ́ ọmọ mi lẹ́bi ẹ̀dùn nǹkan ojú bíbí jẹ́ bí ẹ̀kẹ́ rẹ̀ gan wọ́n bí tó ń jọbẹ wọ́n fi bu lẹkẹ ẹ kò hàn hmm. wọ́n sì ní kò sábùdà ó nu ibi tá a ti sa aládàá ojú àdá báyìí mọ iye irú ẹsẹ ìṣẹ̀lẹ̀ àti sáàni lọfọwọ bá ẹsẹ ìbọn lọfọwọ bá ẹni tá a ti tó wọn bí tó kù yàn ó ti lọ ẹlòmíì lẹsẹ torí ẹ̀ ló ti jẹ́ pé mo fi ṣẹ̀rí àná tẹ́ bá bí ọmọ tó mọ̀ kán kú ọmọ tó kú yẹn sọ ló pọ̀ èyí tẹ́ tún bí ẹ̀ tún sọ ló pọ̀ èyí tẹ́ tún kó pọ̀ kan náà o ẹ wọn àmọ̀ sọ wọn ní sílífà sílífà sílífà sílífà tó ní kó àmọ́ ti jẹ́ lágbá o bí ìsàkúrà náà ni àmọ́ ti mi lágbá o àmọ́ bí tí o bá ti lọ mú gbogbo àwọn pọ̀ àwọn ọmọ ìwọ lọ ń bá àwọn wa lóko akínníjẹ lólùpà so torí délé ẹ yà kí sílífà one sílífà two sílífà three sílífà four nọ́mbà nǹkan ó ti dìklẹ́ àwọn kékeré sí ẹnìkan náà torí gbogbo wọn kankan náà wọ́n wọ́n jẹ́ sílífà one so àwọn wà lẹ́sìn ní one two three four ó túmọ̀ sí ká ìga fúnra yín máa kó oríṣiríṣi yẹn adẹ́rù sí jẹ́ ẹ má gbọ́ ọmọ yín lọ fún ọ lọ fún nílà kankan gbà fọlọ ẹnitọ́nà wọn bá kọ pé yọ sẹ̀mí yọ sẹ̀mí ẹnitọ́nà wọn bá kọ pé yọ ọmọ yóò kú náà yóò kú ọ̀la wọn ò bí ẹnìkan dáa tí yóò gbogbo yé ẹni tó lọ ti fẹ́ kó yé wọn bí ẹnìkan dáa ọ̀pá àkótó àmọ́ lọ́n kẹ́kẹ́ gbìyànjú láti gba ọmọ yìí là ìgbà wọn ti tọ́lọ̀ ọ̀fẹ́ torí àti gbàlà gbogbo ẹni tí ń kú yàn tó tẹ̀ ti dàgbà àní tuntun bàbá ti ṣe ọgọ́fọ̀ ọdún ogójì ọdún káwá pàtì ìgbẹ̀gbọ́n okú à sẹ́wọ̀n kí sẹ́wọ́n tún sọ bẹ́ẹ̀ gan ìka burúkú lẹ́yà a lè fún ní hundred thousand two hundred thousand lé bàbá tó ti lo ogójì ọdún lórí ẹnì kó tún ní bú wa àbí kọ́ ni ike à wọ́n tẹ̀ gbìyànjú láti gba bàbá là tó ká tó akọ ọmọdé méjì ẹ gbìyànjú bí wọn bá bẹ̀ sí lágbára ẹ sì máa bẹ́ lọ́n kó kọ́ lọ́n ọgbọ́n là nítorí tọ́lọ́n bá là alhamdulilah so ṣùgbọ́n ẹ má ti torí bẹ́ẹ̀ fẹ́ là kẹwàá ṣe tí ó di kí ọlọ́run gé tó fún yín. nígbà míì irú ọmọ bẹ́ẹ̀ tẹ́ ti mọ̀ pé kẹ́ẹ̀sì kankan tí ó dùn fún un ó lè jẹ́ ọ̀tá jì àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀dà kú wọ́n bú lọ́bẹ̀ wọ́n rí i pé ọ̀tá jì ẹ lẹ́ǹdì mọ̀nà àbúrò bú ẹ lẹ́ǹdì tó nínú kẹtẹ tí islam tó mú wa òun náà ní alkẹ́ fún fina jóyàn kárìkì lọ́sibítù náà ní sẹ́wọ́n yẹn dákú nínú lọ́sibítù náà máa ń lò kíní gàbí ayọ́nù tí wọ́n gbélé àbá kíákíá náà tí ọba ti kú kíákíá náà wúra islam ò fi gbogbo rẹ ní àmọ́ yà máa gbìyàn lọ́bẹ̀ kékeré náà. Kárìkì gbogbo eléyìí islam tako kílẹ̀ rẹ̀ ńgbà tẹ̀ bù kílẹ̀ rẹ̀ ńgbà tẹ̀ bù lẹ́yìn àpọ̀ ọ̀sẹ̀ wo kílẹ̀ fún ọ̀sẹ̀ yìí ẹ̀yin náà ti mọ̀ ẹ́ tẹ́ bá ti mọ̀ ẹ́ bá mọ̀ ẹ́ bí kíni. láyé náà ṣe fún àwọn àníkò gbìyàn lọ́bẹ̀. ìyẹn náà ni wọ́n ti kú lọ́bẹ̀ ni wọ́n sọ. nítorí wọ́n á rẹ́ mà láwọn sọ. àmọ́ tó bá jẹ́ pé bóyá ewé kan iná fi ṣàgbo fún un kí yín ọmọ bá yọ lẹ́nu egbò kan iná fi ṣàgbo fún un láì pọ̀pọ̀ kan sí i kò sí tó burú mẹ́rin àmọ́ pé ọmọ nǹkan tẹ́ mọ̀ fi mú tata papò ní àti tààrin ìfábẹ́ náà gbọ́dọ̀ kan ẹ gbọ́dọ̀ lò <laughs> torí tẹ́ ẹ bá lò náà ó níbi náà àríkùsọ. obìnrin tí ọ wà ní ẹ̀ẹ́dẹ́ ọkọ. ǹjẹ́ ìgbàláyé wà fún láti kọ́ lẹ̀ náà nínú òfin ọlọ́run bá wa pé túláàsì ní kíyàwó rẹ̀ yẹn kọ́bọ̀ dáná tẹ́lẹ̀ náà tẹmọ kó ń béèrè pé sọ̀n lè kọ́ lẹ̀ nítorí ẹ̀ nítorí tó torí rẹ̀ kọ́ obìnrin ọjọ́ ní ṣe fún ọ sínú òfin ọlọ́run pé dandan bọ́ dáná sínú òfin ṣùgbọ́n ilé jọlé e, kò síyàwó ni tí ọkọ bá tún lọ ra búrẹ́dì àtẹ̀wà lóde wálé àbí bẹ́ẹ̀ kọ́ ni ilé ìjọlé e, kò síyàwó nígbà tó kó ìdín epo ló gbogbo ọmọ yọ yàrá láàrin láàrin irú mi bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ láti sọ pé ìmáàmù Ibn Qayyim rahimahullah tó láwọn olùmọ̀ọ́nù tí wọ́n bá sọ̀rọ̀ wọn tún yàn wọ́n ní lódodo ọlọ́run ò pé gómìnà ó ṣe gbogbo nǹkan fún yà àmọ́ táwa ni ó jẹ́ ìyàwó náà tí ọba ṣe kọ̀kọ́ rẹ̀ sóyè ta ló lè jẹ́ ìyàwó tí ọba ti ṣe kọ̀kọ́ rẹ̀ kò lè jẹ́ ìyàwó yọ kàn jẹ́ káyà ẹrù lórí ọ̀pọ̀ ọgọ́rùn-ún náà ti yẹ ni. ẹ wo ọmọ anabi wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ké kan fún anabi sallallahu alaihi wasallam kó ń wọ́ ọmọ ọ̀dọ̀ anabi ni ẹ nídìí ọmọ ọdọ kẹtù sùn ẹ máa ti subhana wa thirty three alhamdulilah thirty three allahu akbar thirty four ó lóore fún yín ju ọmọ ọdọ lọ ìyẹn ni pé múra títẹ ilé rẹ lànàbì náà ń sọ fún un àmọ́ kìí ṣe kẹtù láàṣù torí obìnrin kan ò ní ráyè ríbi tó dáa jókòó sí nínú ọkàn ọkọ rẹ lókun ìgbà tí ọba máa ṣe kìí ṣe kí wọn náà lù ú pa ọ àbí kí èèyàn sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ o àbí òye wa ọlọ́run fún ọ lówó o lè ra ẹ́ńjìnì tí ọmọ bá yín fọṣọ ọ̀sá tẹ̀mọ̀ tí a máa bá wí sí ní ìsinmi kí aa tó o tún ní ọmọ ọ̀run sọ mọ́lẹ̀ pọ̀ kàdá tó ọ̀nà tó ti tẹ́ o tún ti sọ gbogbo aṣọ funfun di dúdú aa tẹ̀mọ̀ pé lẹ́yìn mo ti bá wí tá ìwọ náà ní ìsìn ọ̀rá tó wulé oní omi kó tún lọ́ máa tẹ́gi wá ìwọ náà ti tiẹ̀ kó mi fa torí tá a bá fẹ́ wọ́wọ́ tá a bá fọwọ́ wẹwọ́ ọwọ́ màmá sọ́wọ́ àlè kọ́lẹ̀ nítorí pé ọyọ́ mọ̀ nítorí pé kọ̀ máa náà dá à ń bẹ́ lọ pé tọ́ bá kọ́lẹ̀ nítorí lọ. lẹ́yìn náà dọ́wọ́ àmọ́ kùn ní títí dé kọ̀rọ̀ yàrá wọn. ẹ ẹ ní mọ ibi tí dọ̀tí kan ti ń yọjú àfi bí ìgbà tó ṣe pé bí de wọn máa ti jáde sóde ògé ọ̀pọ̀ tòlódodo kò sí ọkùnrin náà tó lè gba obìnrin náà ẹbí wọn náà ti kọ àwọn bàbá màmá kọ wọn wọn torí nígbà tí bàbá màmá rẹ̀ bá ní ẹgbàlẹ̀ yàrá yín nígbà tó wà kéke yóò máa parọ́ fún gbà kò ní gbà wa lè ránṣẹ́ pé ọ̀gùn lọ́mọ yín tẹ̀mọ̀ pé àwọn ò ní lè sọ fún pé bí ti láti kéke nù kí n gbọ́. kọlọ. àwọn àtẹ̀kù lọ sí ọkọ̀ alákọ̀ọ́kọ́ lè fẹ́ kò lè fẹ́ bèbè kíkọ̀ lọ. ọwọ́ àlọ́ ọ̀gbìn gbára gbóná kólọ̀ fásitì wà lẹ́yìn tàbí kọ́lá títí tí ìlọ́kọ sí àárín wọn dàrú tó ń tiẹ̀ lò kọ́ rẹ̀. Sọ́nà àti sọ́nà. kódà àmọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àdéhùn tó wá látọ̀dà nàbì sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ wọ́n yẹn lo wọ́ọ̀dì yẹn gbà. àríyáwọ̀ wọn pẹ̀ sport oṣù tọ́jọ́ bẹ́ẹ̀ náà ni. ntọ́ wá níbi àwọn habash àwọn ará Ethiopia habasha wọ́n ń ṣeré níjọ ọdún nítòsí mọ́sálásí nítòsí ilé Aisha anabi sọlọ àtọlà wa tó wọn adó àyíṣà wa wọn yọjú gbàbí èjìká anabi sọlọ àtọlà yẹn wò ètò ìnú mọ́tíláṣí àmọ́ mọ́tíláṣí tó ti jẹ́ mọ́tíláṣí àwọn nǹkan púpọ̀ tọ́ láti ẹnu mọ́tíláṣí tí ọ̀tá kò fi ọlọ́run bá wọn àwọn bíi pa àwọn àtẹ̀tẹ̀ sáìtì ní mọ́tíláṣí kọ́ àwọn tírẹ́nì bọ́ọ̀lù tírẹ́nì bọ́ọ̀lù ní mọ́tíláṣí sáyé rà náà kò sáyé rẹ tábàárẹ̀ ní títí lẹ́nu ìfúnnájà lè kọ́bọ́ síta kọ́lọ̀ pírẹ́sì ta náà eléyẹn bẹ́ẹ̀ náà àwọn àṣìṣe tó wọ náà translation majority translation táwọn èèyàn ń ṣe àwọn ẹni tí ń gbówó ní ṣe kì í sàn tó specialize nípa ẹ̀kọ́ náà lọ́ọ́ fàá ló jẹ́ kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ translations yẹn ìgbà tí wọ́n kó wá fún revision lọ́kọ̀ wá Islamic University lọ́dún kan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ la condemn torí pé ọ̀pọ̀lọpọ̀ à ń translate ìwé wọn wúwo ni and in English language àwọn material tá a ní fún Islam ó kéré gan so wọ́n fẹ́ wá translate àwọn tẹ́tù tó wà lárabic arabic arabic sí English so tí yẹn bá ti fẹ́ fara farabalẹ̀ túmọ̀ mi tó jẹ́ fifty pages fifty days ó kéré fún ok page per day ó kéré fún torí pé o lè dé di wẹ́ẹ̀dì míì tẹ́kọ̀ o lè ṣe tó sùn ká tó ní mọ́ tó fi sáyé ó sì kó gbogbo dictionary síwájú bọ̀ tó ní rí kẹ́límà tó wà suitable fún tí ànábìsọ̀lá àti ọ̀nà sọ̀bẹ̀ àbí ń tọ́lọ̀ àbí ń olùmọ̀ yẹn gán sọ̀rọ̀ ìwọ ò sì ní fẹ́ láti mú àwọn èèyàn gbọ́gbọ́ yé ń tọ́ta kó tó wà nù sọ́ọ̀tì tó tó pé. tọ́jú rẹ̀ ló ti jẹ́ pé gbogbo tó bá ti kà tó ń translate èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ọmọ kó tiẹ̀ àspáínà àspáínà kì í. sọ pé eléyìí bí ẹni tó translate bá ti ṣàtìṣe síbẹ̀ ni wọ́n náà ṣàtìṣe. so translation is not final. now. Nah ọmọ ẹ̀ nìkan ti béèrè yóò ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀. ìlẹ̀kẹ̀ ọ̀tọ̀ wọ́n yìí fìlẹ̀kẹ̀ fún un wọ́n á máa fìlẹ̀kẹ̀ sọ̀sọ̀ fún un ìkókó ó gàgà nǹkan wọ́n kì í bọ̀ wọ́n kì í bọ̀ jẹ́yìí tí wọ́n pé tí ó wù ọ̀pọ̀ ọ̀nù èsì tó kù. ní àmọ́ ẹ̀ sọ fún wa ní pé obìnrin náà lè kọ ọkùnrin. kò síbi tá a ti sọ bẹ́ẹ̀. àìkò lè bọ́ kò lè bọ́ ọ lẹ̀. sọ fún òun ṣùgbọ́n ẹ kò ṣe kí ló kọ ọkùnrin yẹn. kò lágbára yọ bọ́ ọ bí ẹ̀wù ní jẹ́yàwó fún un. wọ́n ṣe lè gba lè padà ẹlẹ́kejì ni pé nípa ti jẹ́bi ìkọ̀dẹ̀ ṣàlàyé fún wa pé tó bá jẹ́ pé bí wọ́n gé irun kankan àbí irun rẹ̀ ọlọ́lù tó kọjú fi fún un. àmọ́ jẹ́bi ayé ìṣèlú jẹ́ pé politin ni wọ́n lò fi ṣe àwọn kìnìún ìpàdé láwọn fásitì tó máa ṣe. bẹ́ẹ̀ni politin wọn fi ṣe ń tọjọ ọrùn. sí irun ni àbò wù. ó máa ó máa dàbí ọ̀ tí wọ́n máa dàbí náírọ̀n. adúgbò ẹ̀fọ́ lọ wọ́n gbọ́dọ̀ bí máa àìsàn. bóyá bí tó máa ń bí bóyá. kò sí tó burú kọkùnrin àti obìnrin kí wọ́n fọ irun wọn tó bá dọ̀tí pẹ̀lú premium pẹ̀lú sunlight imperial boy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. màmá relaxer àbí shampoo kò sí tó burú mẹ́ àbí kẹ́gbẹ́ ẹyin ẹyin àti tòmátì àbí kíkàtà máa kó jọ pé máa jẹ́ kí dáńdọ̀rọ̀ kọ́gbọ́n àná wọ́n lọ́mọ àmọ́ kìnnìkan rìláxà tí ó sọ̀rọ̀ èèyàn dúdú títí bí ìtòyìnbó ọ̀tọ̀ ní ẹ̀sìn náà. torí lẹ́yìn olùmọ̀ ẹgbẹ́ ń bẹ nínú yíyí ẹ̀dọ̀ ọlọ́padà. ẹ̀yin náà wò tí ọba yé wọ tí ọba bilẹ̀ lọ fọwọ́ sí pé kíyàwó rẹ̀ máa lò. àwọn kọ́tọ́ bá gbóòórùn yọ̀ máa rọrùn. yéésì kan jó oorun náà bá kan jó oorun náà dẹ́ẹ̀ máa kan jó oorun náà jó oorun náà bá wò wọ́n á gbórí sínú kínní yẹn tí màá ní ó ń gbẹ irun kò túmọ̀ sí pé bá jó oorun náà jó oorun náà bá wò àmọ́ kínní tó fi fọ́ọ̀n ẹ̀rí pé irun tó ti dàbí ti ọmọlúwàbí èèyàn dúdú báyìí yóò bá di pé ọ̀nà wọn sá òun yóò máa gapá ganga kó n ti kú ilé dúdú báyìí ọ̀dọ́ òyìnbó nítòkù tí wọ́n máa wá onímọ̀ ìbora torí irun yìí ọ̀yẹ́ káwo tó dúdú pẹ̀lú ẹ̀ so tó bá gbọ́ oorun yẹn ó rí pé oorun kan ó ti ó ti yàtọ̀ sí bí irun yẹn ti wà tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì pé tí ọba ti lo relaxer yẹn má gbogbo ọ̀ràn àmọ́já títí tó rí òkú wá di hérehère níta fẹ́ àti àwọn apàdánù gbogbo ẹ̀ wọn bá rí gbogbo orí polówó orí òní ṣe sí lẹ́nu kọ́kọ́ tó ń torí délé ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà àmọ́ bí wọ́n ti wà káyọ̀pé máa nǹkan bẹ ọ̀sẹ̀ kan bẹ ẹ̀kẹ́tẹ́ yẹn bá fi fọ́ yóò di kó tún smooth kó sì wà náà ni ọ wà kó tún wà lẹ̀ tàbí òye ṣe kò sí tó kù pé ọsọ lórí sí mi àbọ̀ lórí sí mi ètò ti dá náà lọ́lọ́ sí fún irun rẹ̀ ọ̀sẹ̀ kù bó ti wà báyìí gbèsè kọ́ńdọ̀ là ń sọ àní sí irun rẹ̀ yọ wà bó ti wà ní irun èèyàn dúdú yìí a máa ń irun èèyàn dúdú yàtọ̀ sí lárúbáwá yàtọ̀ sí àhà kò tí ì rí wọn bí. àhà ẹ má tara ẹ jẹ irun obìn bí irun ọkùnrin náà ní tó bá jẹ́ áfíríkà yóò kàn máa ga náà àbí òye tí ń bá ń ga yóò gùn yóò gùn ju tọkùnrin lọ àmọ́ ẹ̀yin náà mọ ibi tó máa ti fi rìlágbà sí bóò ní irun dà ẹni tí ń lo rìlágbà àti ẹni tí òru lò lágbà tí òrùn kan náà lọ́wọ́ lórí wọn ni àbẹ́yẹn ọmọ ni à ẹ wo dáadáa ẹ tún pa wò jù ẹni tó pa mí àtẹni tí ò pa tí bá kan náà nínú wọn rí à irun tọ́lọ̀ ń dáfà wá ni wọ́n wá ní ọbẹ̀ sọ lórí sí mi òṣèré rẹ ni dáǹsọ ni àmọ́ tó bá tó bá fẹ́ tọ́jú ara rẹ kára rẹ ó dáa ó tọ́jú irun rẹ kó dùn ún wò òsì tó burú mbẹ àwọn wá ti ń jẹ kó wá di irun gúngùn lẹ́yìn ìgbà tó ti jẹ́ pé ó níwèé tọ́lọ̀ fọ́ ah, tí wọ́n máa fi rìlágbà sí i tí wọ́n lè bá wọn bá ó lè lọ́dọ̀ yádì ẹ̀ dáhùn ah, kò tí ẹ̀ sì yọkàn fún yóò yan ṣe pòlítẹ́ẹ̀dì tí wọ́n lè bá di ìpàdé àdúrà pẹ̀lú irun tí wọ́n ti. <laughs> mo rò pé bí irun wa yìí ṣe wà gbogbo àti ń di rí nǹkan tó ètò wọn lè bá jì àmọ́ tó bá ti lè fi rìláxà sí à gbé orí ẹ̀ kó lù orí ti dorí sí mi irun ò ní ṣe mú nà. olóṣèlá rẹ yóò ṣe sùúrù kò ní gẹ̀ẹ́lì kò ní fìsímá títí tí gbogbo àwọn ètò ti bàjẹ́ àwọn ìjà dànù ẹ̀yin náà wò sálẹ̀ ẹ̀rí pé òkè ní ń ṣe bẹ́ẹ̀ sísàlẹ̀ ìtọ́lọ̀ ń dání ó tún máa yọ tí máa ti yọ ní oṣù sáré máa pọ̀ àbẹ́ ẹ̀kọ́ torí pé tòkè ni ó rí bí ẹ̀ ń ṣe omi yẹn tuntun tuntun tí máa ń jáde ìtọ́lọ̀ ń fún yọ̀ọ̀mọ̀ ẹ̀ jáde kíákíá àwọn oṣù máa tún náà pọ̀ pé tàbí àwọn ìtọ́ ọba ń bẹ̀ so irú eléyẹn dáàsọ kó fi irun yẹn lẹ̀ kó máa tọ́jú rẹ̀ kó máa wẹ̀ kó máa tóbi àmọ́ kó máa lo rìláza yẹn mọ́ títí bí irun bá ti ń ga ẹ̀rí pé ètò jẹ́ natural àwọn máa ti ètò ti bàjẹ́ o yóò máa ti yóò máa ti àwọn ètò ti bàjẹ́ wọn máa já díẹ̀ díẹ̀ fúnra wọn wọn máa já wọn bá ya orí òrì polówó gbogbo àwọn ilé ìjà òní wọn padà tún máa wò padà náà torí ẹ̀ ni wọ́n ti sọ pé kò burúkú obìnrin ó lè lo ìpara tó lè jẹ́ kí irun rẹ̀ pọ̀ àmọ́ kó lò para tó lè yí irun rẹ̀ padà ńlá tẹ̀lé pé yàtọ̀ wà torí kí wọ́n pọ̀ lórí obìnrin oge ni àbí bẹ́ẹ̀ pọ̀ kò burúkú ló ń tó lè jẹ́ kí irun rẹ̀ pọ̀ àmọ́ pé wọ́n á di irun márùn-ún àbí yóò sọ ọrùn tiẹ̀ torí sí mi là kọ́ á tọ́ fún ọkùnrin láti lo ní tóbi ọlọ́gbọ̀n rẹ̀ ọ̀pọ̀ sí ilẹ̀ lọ́dọ̀ bá ti fún ọ ní irun díẹ̀ lọ́dọ̀ fún alhamdulillah púpọ̀ lọ́dọ̀ fún alhamdulillah ó lè yọ ọba o. èèyàn máa fi wẹ́lọ̀ èèyàn máa wá bẹ́ẹ̀ gbogbo gbà kí ìdálówó ẹ̀ sọnù nínú ẹ̀yìn tẹ̀ ń kọjá yìí o ìdálówó ẹ̀ sọnù ọdún kan sọ lẹ́yìn ọdún kan lówó yẹn ti yẹn àìsí bẹ́ẹ̀ ní ẹ̀ bá jẹ́ ìjọ tó lówó bá yọjú ẹ̀ gbọ́dọ̀ san padà tètè sàrà àbá ọ̀tọ́ bẹ́ẹ̀ ọ̀bẹ́ ọ tọ́ba fowó ti sàrà kọ́dún kan tó pé. ikú tọ́lọ̀ ń padà rẹ̀ bá olówó sì dé ó ní mo gbọ́ kó olówó mi ọgbọ́dọ̀ san padà ìgbẹ́ ọkọ̀ bá mi ti sára. wọ́n ní tí nǹkan máa ń wù ní ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ wù jẹ́nẹ́ráàdì fún ọmọ kéde ọ̀tọ̀ kẹ̀kẹ́. ibi táwọn pè ní ni láti lè tì rẹ̀ wá sí gbogbo àgbọ̀n rẹ̀. irun pa ni wọ́n ń pè léyìn àmọ́ tó bá dé wù ní ẹ̀bá amú rẹ níbi ẹ̀kẹ́ rẹ eléyìn irun ẹ̀kẹ́ nì wà á mú kú. Báyọ̀ ti ṣe jàmbá gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀gbọ́dọ̀ ná ọ̀gbọ́dọ̀ fọkàn sọdún kẹ̀kẹ́ subhanahu wa